وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا الحمد لله الذي أوجب على الزوج حقوقا تجاه زوجته والصلاة والسلام على رسوله نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولا أباوة أبا الله ọba tí ó gbé àwọn ìwọ̀ kan kọ́ ọkọ ìyàwó lọ́rùn àwọn ìwọ̀ yìí ọlọ́run ọba pa aláṣẹ ipe kó máa ṣe fáwọn ìyàwó rẹ̀ àbí kọ́ máa ṣe fún àwọn ìyàwó ẹ̀ tó bá níyàwó ju ẹyọ ọ̀kan lọ ọlọ́wọ́n bá tí ó gbé àwọn ẹ̀tọ́ yìí tó gbé kalẹ̀ tó ní ká máa fún àwọn ìyàwó wa nítorí kí a lè bá ṣoríire láyé àti lọ́run adúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà gbogbo àwọn tá a ti fẹ́ dáadáa bẹ̀ ni kọ́lọ́mọ́sà diari àwọn tá a ti fẹ́ kọ́lọ́mọ́sà sèyí tí ọ̀dà fẹ́ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad sallallahu alaihi wasallam kọ́bọ̀ àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó yẹn máa ń jòkó gbọ́ òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an nítorí òun náà ni ìwé kan tí ọlọ́run bá sọ̀kalẹ̀ tọ́lọ́run bá fi ṣètò ẹ̀sìn ọlọ́run fi ṣètò ayé alukur'an ni wọ́n máa darí ẹ̀sìn wa alukur'an ni wọ́n máa darí ìṣẹ̀mí wa gbogbo tá a bá fẹ́ ṣe pátá táwọn yọ kùránì lẹ̀ bá ṣe ń lò nínú mọ́ṣáláṣí òun náà ni kájọ́ máa ṣiṣẹ́ nínú ìṣẹ̀mí wa láàrin ọkọ àtaya kálíbà sinmi nítorí pé kò sí dọ́làwọn bá a láà tí ò fi sínú àlùkùránì náà fún wa tí ó jẹ́ káyẹ wọ́n rọrùn àtọ̀run tá ń lọ ọlọ́gbéyàwó àlùkùránì dasì ọkọ àtìyàwó èyí tí ó jẹ́ ó gbé ìgbésí ayé tó rọrùn òun náà ni pé ká máa ṣe kùránì ká máa ka kùránì àwọn ìmọ̀ràn wọlé ọlọ́wọ́n bá gba ọkọ ìyàwó ní kùránì àwọn ìmọ̀ràn wo lọ́wọ́ bá gba ìyàwó náà nínú Quran àwọn ìmọ̀ràn wo ni ànábì gba ọkọ àwọn ìmọ̀ràn wo ni ànábì gba ìyàwó sẹ́rí tí àbá ti ń sí ìwé méjèèjì yìí ẹ̀yìn àmọ́ mọ̀nà ọ̀rọ̀ wọ́n sì máa dayọ̀ ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ Quran náà kọ́ lọ́mọdé oṣù wa gbọ́ àyí tí ó dájú nínú ojú ọ̀nà tá a máa ń tọ̀ ọ́ náà ni sunna odi Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà níyàwó ànábì sì ṣe dáadáa pẹ̀lú wọn ọlọ́run wá gbé ànábì kalẹ̀ fún wa lápèjúwe ká máa kọ́ṣe rẹ̀ gbogbo àwa tí a bá níyàwó ńlé tá a bá fẹ́ láṣeyọrí ẹgẹ́ bá nábì ṣe láṣeyọrí súnà nábì náà lọ́dà jù ẹ̀rí ìdí ìbá ń ṣe tí ọ̀la kọ́ọ́lẹ̀ tá a pè é lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè wọ́n pè lẹ́sìn kọ́lọ̀ wọn lágbára rẹ̀ kọ́lọ̀ mọ́jà bá wọn ṣe àwọn tí wọ́n ń ṣe kọ́lọ̀ mọ́sà dá wọn lọ́wọ́ kọ́ kọ́lọ̀ ń sin wọn lọ́wọ́ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní ká gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ní hukuku zawjati ala zawji àwọn ìwọ̀ tí ọkọ gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ àbí ká láwọn ẹ̀tọ́ tí ọlọ́run bá pa ọkọ láṣẹ kó fún ìyàwó rẹ̀ tó bá mọ̀ pé òun fẹ́ fẹ́ tí arákùnrin yẹn bá mọ̀ pé òun fẹ́ gbádùn ẹ̀ tí arákùnrin yẹn bá ti mọ̀ pé òun fẹ́ káwọn ọjọ́ ní àṣepẹ́ tí arákùnrin yẹn tó bá ti mọ̀ pé òun fẹ́ gbẹ̀san lérí arábìnrin yẹn níjọ́ àlùkìyàmọ̀ àlùmọ́rẹ̀ á tún ẹ̀rí obìnrin ẹjẹ́ akọ́kọ́ lọ lè máa gbogbo àwọn ọkọ ìyàwó ipe khalaqahallahu li'ibadatihi wahdahu la sharika la ọlọ́run dá bó ṣe dáwà náà ni èèyàn ni o ọlọ́run wá dá fún kankan òun náà ni kó wá sin Allah nílé ayé ìyàwó ta fẹ́ yẹn afẹ́ nítorí kálíbà ràn án lọ́wọ́ bí ó ṣe sin ọlọ́run ni òun ni àkọ́kọ́ nínú ìdí pàtàkì téèyàn fi ń ṣe marriage torí pé ọlọ́run bá Allah lìtìmáàmì biha wa ikramiha wa ọlọ́run ọba Allah ó gbé obìnrin sí abẹ́ wa ọlọ́run gbé obìnrin ó gbé sí àkàtà wa láti máa tọ́jú ẹ̀ láti máa ṣàpọ́nlé ẹ̀ láti máa ṣàkólé kan lérí rẹ̀ kéèkì ma khalaqa Allahu li ajliha kó lè bá a mú ìtọ́lọ́run ọba torí ẹ̀dá kí jama torí kíni torí ìjọsìn òun lọ gajù nínú ìrànlọ́wọ́ tí èèyàn máa ń ṣe fún obìnrin tí èèyàn bá má rí rẹ̀ ẹ̀yọ́mọ̀ya náà fi ní ẹlẹ́sìn ní ọ̀fẹ́ arábìnrin wọ́n ní kọ́fẹ́ ẹlẹ́sìn nítorí pé kẹ́lẹ́sìn yẹ kó lè bá ràn án lọ́wọ́ lérí kíní lérí ẹ̀sìn rẹ̀ èmi máa sọ fáwọn èèyàn mo ní obìnrin tọ́lọ́run bá ní ọbọ̀ sábẹ́ ọkọ tọ́gbà aláyè láti máa sin lọ́hùn tí ò di lọ́wọ́ láti máa súnmọ́ lọ́hùn tí ò di lọ́wọ́ láti máa ṣe ìbádà síwájú ọlọ́hùn ìṣòro tó wà nílé ayé obìnrin yẹn eighty percent ọlọ́run ti bá mú kó twenty tó kù òun náà ní gbogbo bùkátà tóbìnrin tó máa ní bùkátà sí lọ́dọ̀ yẹn lẹ́ni ọ̀rọ̀ ọkọ la fẹ́ sọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lóṣù tí ń bọ̀ kọ́lọ́ mọ́sàájà máa bẹ àtẹ̀mí àtẹ̀yìn náà kó sì jọ rọrùn fún wa láwa mójútó àwọn ìyàwó wa ẹja mú lọ́kọ̀ọ̀kan kó lè bá nítumọ̀ ẹ̀rí arábìnrin yìí ó yẹ ká jẹ́ kó mọ̀ yìí pé afẹ́ nítorí kó lè bá sin ọlọ́run ká lè bá ràn án lọ́wọ́ lérí ẹ̀sìn nítorí pé ọlọ́run bá dá ọ̀dà nítorí ẹ̀sìn ni òwe burúkú tá a máa ń gbọ́ lẹ̀ yorùbá òun náà ni ká máa pé obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn yẹn mùsùlùmí tó bá gbádùn yẹn sọ nítorí pé èèyàn ń pe àyà Qur'an nírọ́ nìyẹn a'udhu billahi minash shaitani rajim ẹ gbọ́ ọlọ́run bá ní ìdáríjànú àtọ́mọ èèyàn sílé ayé bí ìbá jẹ́ pé kán wá sin èmi ọlọ́run àlìjànú ọkùnrin wọn wà obìnrin wọn wà tàbá fẹ́ wọnú toilet kí la máa ń sọ Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith al-khubuthi òun làwọn àlìjànú akọ al-khaba'ith òun làwọn àlìjànú abo abo àtakọ ní àwọn àlìjànú ọlọ́run ní mo dá wọn torí ẹ̀sìn àlìyínsù ńkọ́ wàlìyínsù ọlọ́run ní mo dá omi èèyàn náà nítorí kíni nítorí ẹ̀sìn àlèyésù náà àwọn náà pín sí mélòó jàmá wọ́n pín sí méjì a máa rí akọ tí ó máa jọkùnrin a máa rágbo tí ó máa jóbìnrin kẹ́nìkan wá ní obìnrin ọ̀lẹ́sìn ṣé àlèyésù ọkùnrin nìkan ní jẹ́bẹ̀ ṣé ọkùnrin nìkan ní bẹ́lẹ̀ ayé ọkùnrin àti obìnrin ló wà nínú ilé ayé nídìí bẹ́ẹ̀ obìnrin ọ̀lẹ́sìn yẹn ẹ̀sìn ọkọ rẹ̀ náà lẹ̀sìn rẹ̀ ìròrí burúkú yẹn ẹ̀jẹ̀ ayọ̀kù nínú àwọn ìròrí wa obìnrin ọlọ́run dá ẹ̀sìn wọ̀lùmọ́rẹ́ atu minal ins ẹni tí ọba mọ̀ pé èèyàn lóbìnrin kó lè mọ̀ láti sìn ipe èèyàn ni nígbà èsì ti gé èèyàn yẹn ọlọ́run bá ní ẹ̀sìn ni mo torí ẹ̀ dáa tó fi jẹ́ pé tá a bá fẹ́ fẹ́yàwó a bá fẹ́ fi ọmọ wa a fẹ́ fi lọ́kọ lóbìnrin ọlọ́run bá aláǹsọ fún wa yé pé ká má fi àwọn ọmọ wa obìnrin ká má fi fún àwọn tí wọ́n ń bọgi àwọn tí wọ́n ń bọrin àwọn tí wọ́n kí ló dé tí ọlọ́run fi ní ká má fọmọ àwọn obìnrin fún àwọn tí èsè muslim nítorí ká má bàa sọ wọ́n di ẹni tí ò ní sin lọ́ọ̀ mọ́ ká má bàa sọ wọ́n di dàkúdà ẹ mọ̀ pé tẹ́yìn bá ti márìn tóbìnrin bá ti márìn yóò máa tẹ̀lé ọkọ rẹ̀ gọ́gọ́gọ́gọ́ káàkiri ni ọkọ rẹ̀ yóò ní ó dáná ọkọ rẹ̀ yóò ní kó fọṣọ yóò ní kó bá wọn nu bàtà yóò ní kó bá wọn lọ aṣọ òun yóò máa ránṣẹ́ tí wọ́n tẹ̀lé ilé ìjọsìn náà kí ni ó ṣe jàmbá yóò tún ní kó tẹ̀lé òun ìgbàgbọ́ ọkọ ìmọ̀ràn ìyàwó ọlọ́run wá ní wàlá tó ń kí wọlé mọ̀ṣìrìkìn ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ fún ọmọ yín ẹ gbọ́dọ̀ fi ọmọ yín obìnrin kẹ wá fi fún àwọn abọ́gibọ̀pẹ̀ hátà yòmínú títí tí wọ́n fi gbàgbọ́ tẹ́ bá ti wá gbàgbọ́ ẹ̀sẹ̀ wá fọmọ fún wọn èèwọ̀ ni kí Fatima kọ́mọ fẹ́ OPC èèwọ̀ ni kí Zainabu kọ́mọ fẹ́ afẹ́lẹ́bọ̀ àfọ ológun tajà àfọ pàrọ̀ àfọ ní ondé àfọ ní pèsè àfọ ní kurban èèwọ̀ ni kéèyàn fi ọmọ ọmọ wa obìnrin káfí fún kìrìsìtẹ́nì ọlọ́wọ́ bá ní àtàyù mìíràn títí tí wọ́n fi gbà sílám tí wọ́n bá gbà sílám tán ẹsẹ̀ wá fún ọlọ́mọ yín obìnrin tọmọdé bá fẹ́ ní tí èsè mùsùlùmí ọmọdé ṣòfò ọfọmọ ṣòfò wàhálà tó ṣe lérí ẹ ṣòfò ìyá rẹ̀ tọrọ bígbà tí ń rọbí ni wàhálà tó ṣe yẹn ó ṣòfò gbogbo owó oúnjẹ tó fún owó aṣọ tó fún owó skul láti kindergarten títí dé university level owó yẹn ṣòfò yàrá tó fi sí àti gbogbo ohun tó ṣe fún ó ti ṣòfò torí pé tó bá ti kó ilé ayé ilé jóná ni ọlọ́ọ̀bá aláà ó pàtàkì obìnrin débi pé obìnrin agbọ́dọ̀ ràn lọ́wọ́ lérí ẹ̀sìn nítorí pé torí ẹ̀sìn la fi dáa nítorí ẹ̀rẹ̀ la fi ní kò gbọ́dọ̀ fẹ́ ni tí ì ṣe ẹlẹ́sìn ibi tí ń lọ nìyẹn tẹ̀mọ̀ pé mo ti lọ mọ́ra wọn sìn ipe obìnrin ẹ̀sìn lọ́wọ́ àsìn nílé ayé torí ẹ̀ lọ́lọ́run fi ní kọ́mọ́fẹ́ ni tí ìṣẹ̀lẹ́sìn kọ́mọ́bà sọ di ẹlẹ́sìn. wọ́n hadal wákìtì lẹ́nìí lẹ́nìí ọjọ́ ayé táwa ń lò lọ́wọ́ yìí léyìí tí ọ̀pọ̀ amọ́sí wa ní gbogbo àgbáláyé kẹfìrà tọ́lá a rí i pé dìfọ́ọ̀sì pọ̀ láwùjọ wa àtọ́lá kò ní àtìyàwó wọn túká látara pé ọkọ ò sí ẹ̀tọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ́kùnrin wọn ò ṣe dáadáa o wọn ò ṣe dáadáa o wọ́n ń ṣàbòsí fáwọn obìnrin o kọ́lẹ̀ ẹlòmíì olóhùn kéwú kéwú tó ké yẹn ẹ́yẹ́ kéwú jakujaku ni ló ṣe jẹ́ pé tóbìnrin bá fẹ́ fẹ́ ọkọ àáfàá lọ́yẹ̀kọ́ máa wákàkí àáfàá tá à ń wí kì í sáà tí máa ń lu obìnrin o kìí sáfà àti máa ń ṣépè lóbìnrin kìí sáfà àti máa ń fìyà jẹ obìnrin o àfà àti máa ń tọ́jú obìnrin torí pé àfà lòun òun ka gbogbo ntọ́lọ̀ ní kí a máa ṣe fún àwọn ìyàwó wa kí ló wá dé tọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ wa lé ní akéwú kéwò wá wúlò fún wa mọ́ à ń lọ alikọ alikọ sànfàní mẹ́mórí káàdì tí ẹlòmíì tó ti gba lẹ́kítọ̀ sí kò lè gbọ́ tán lọ́dún mẹ́wàá síbẹ̀síbẹ̀ náà bí ṣe ń gbọ́ náà bí ṣe ń gba ayé tí ọ̀tún wọlé ní ń gba ayé tí yóò sì jáde kọ́lọ̀ má sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. ẹnì kan onítọ́jú obìnrin àfààfà ẹni wọ́n ń pè láàfà òun náà lẹ́ni tọ́bẹ̀rù ọlọ́run o ìbáàjẹ́ bíríkìlà ìbáàjẹ́ kápẹ́tà ìbáàjẹ́ fọ́níṣọ̀ ẹni bá bẹ̀rù ọlọ́run ń pè láàfà innama yakhsha Allaha kódà ẹlòmíì òun ní sálẹ́kọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ bá bá délé ẹ mọ̀ pé àwọn ìyàwó rẹ̀ ń bẹ nínú gbèkùn ń bẹ nínú wàhálà yé ọwọ́ dáńtà ọ̀dà nínú ilé ọ̀dà lọ́dọ̀ lọ́nìí nítorí ìmọ̀sí dáadáa sí obìnrin ọ̀ranyàn ni ọlọ́run ṣe lọ́ranyàn lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ fámìlì wọ́n ti túká ọkọ àtìyàwó ti lọ látara pé ọkọ kò fún rẹ̀ ní ojúṣe rẹ̀ àtọ̀lákùn ẹ̀sìn nìyẹn lẹ́nìí àtúnwárí àtọ̀lákùn náà sí àwọn yẹn wà ń lé wọ́n wà lé àmọ́ ọkọ ọ̀dá sí ìyàwó mọ́ ìyàwó náà dá sí ọkọ mọ́ àwọn yẹn kàn wò wọ́n pé wọ́n jọ ń wọlé wọ́n jọ ń jáde wọ́n jọ ń sùn nínú ilé àbáwọn méjèèjì mọ̀ pé àwọn ti kú ọlọ́kọ àti ìyàwó ẹ máa ń gbọ́ gbọ́ tárábìnrin ọmọ sọ pé bó ṣe wà yẹn ọdún kejì tó ti súnmọ́ mi gbẹ̀yìn ni ìsìláàmù ló wá ń ṣe tó fi ń ṣe tó ń ṣe yẹn tọ́lákùn náà sí ni ẹ ẹ̀rì tárábìnrin ọmọ sọ pé ẹbí ẹbí ẹni lò ló ti fowó oúnjẹ lẹ́gbẹ̀yìn oṣù karùn-ún ni tó ti fún wa lówó ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n máa bà yín nu jẹ́ ṣé pé ńgbà òbùsùn ni wàá dàdàkú dàbá yìí ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run o hunna amanatun ẹ rí àwọn obìnrin yẹn ọlọ́run ọba Allah ó fi wọ́n ṣe àmánà lọ́dọ̀ wa ni o àmánà ni a gbà wọ́n ni o kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi ọlọ́run bá ní gbogbo yín iná kẹmọ tọ́jú àwọn ọmọ yín àábì yín lè rẹjọ́ àlèkè àmọ́ o nípa àwọn tá a kó sí yín lọ́dọ̀ tí wọ́n lọ́n kó sí lọ́dọ̀ ebi ìyàwó rẹ̀ làkọ́kọ́ lẹ́yìn náà lọ́kàn àwọn ọmọ rẹ̀ ọlọ́run yóò dúró báyìí ó rojọ́ bó ṣe bó ṣe sọ̀rọ̀ ìyàwó rẹ̀. ẹ̀yọ́ màá yá mi lásìkò tí à ń lò lọ́wọ́ yìí kẹsìrà àtàfàkùkù ọ̀sàrì ọ̀pọ̀lọpọ̀ fámìlì ti fọ́nká àwọn ọmọ ti di ọmọ súrìtì àwọn ọmọ ti rìn káàkiri ìyá ti lọ lọ́tọ̀ bàbá ti lọ lọ́tọ̀ àsìkò yìí kẹsàrátùl onúsà awùlẹ̀ anúsà ẹ̀rí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters ti wà nulẹ̀ wọ́n ti wà nílẹ̀ ya wọn tí wọ́n sunkún ní dojoojúmọ́ ó di mímọ mẹ́ta ó di mímọ mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti di ìyá ń dágbé látara ilé ṣe sùúrù ọkọ wàhálà ti wá dé nílẹ̀ ẹ̀yọ́ mọ̀ yá mi bí n bá yín sọ̀rọ̀ yín sìn tí n bá ní kí n máa ka àwọn obìnrin tí mo mọ̀ tí mo mọ̀ pé wọ́n nídìí ọkọ tí wọ́n jẹ́ opó àbí wọ́n jẹ́ dìfọ́sí dìfọ́sí lọ́wọ́ pọ̀ jù wọ́n lè lọ́gbọ̀n bí sì ń bá yín sọ̀rọ̀ yìí tọ́jú pé bàbá ọlọ́kọ̀ ń sìn nọ́mbà àwọn táwí yìí ọ wà nínú mọ́ṣáláṣí táà nìkan ó pe àwọn èèyàn kan wá fẹ́ wọn dìbọ̀sí wa kọ̀ rẹpẹtẹ àbúrò tẹ̀ náà lè wà nù wọn ẹ̀gbọ́n rẹ̀ lè wà nù wọn màmá rẹ̀ lè wà nù wọn àwọn ọkùnrin ọ̀gbádùn máa wò àfẹnitọ́lọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn ọmọ kéékèèké àwọn ti dálé mọ́sú lẹ́yìn oṣù mẹ́fà olóhùn ọ̀fẹ́ mọ́ lẹ́yìn oṣù márùn-ún olóhùn ọ̀fẹ́ mọ́ oyún àkọ́kọ́ oníkólè bì nílé ìyá ẹ̀ irú islam wo nìyẹn irú islam wo là ń ṣe yẹn ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àlè yí padà ẹ jẹ́ àlè bẹ̀rù ọlọ́run ọlọ́run bí wá nípa àrùn ọlọ́run bí wá nípa àwẹ̀ ọlọ́run bí wá nípa ájì àti sàká ọlọ́run bó bí wá nípa àwọn òbí wa méjèèjì ọlọ́run bí wá nípa ìyàwó yẹn o. wọ́n sì bá ti nìsá fi humum wẹ́gumum àwọn obìnrin lẹ́ni ẹ̀jẹ̀ wọn ti bàjẹ́ látara ẹ̀jẹ̀ ríru obìnrin míì ó ti wà depressed débi pé kò yàtọ̀ sí wèrè bí ṣe ń lọ nínú jàlúbàbù yẹn bí ṣe ń lọ nínú ìjáàbù yẹn bí ṣe ń lọ nínú ní láàrin àdúgbò yẹn ẹ̀rọ pọ̀ ni kò ná màmá látara ìmọ̀ tọkọ rẹ̀ hàn irú ìsìlámù ò nìyẹn òun sì ń sànú àwọn arọ òun sànú àwọn fọ́jú òun sànú àwọn àfáà nínú mọ́sálásí àmọ́ sànú ìyàwó rẹ̀ ọlọ́mọ bímọ fọ ọmọ tí ó jogún rẹ bí òbí máa ń kọ́ jàmá tí òun kí ń dáná fọ tí ọba bímọ fọ òun kí ń tọ́jú ibi tó òun tó máa ti ń wẹ̀ ibi tó máa ń sùn òun kí ń tọ́jú dúkìá rẹ. àwọn obìnrin lè ní ọ̀pọ̀lọpọ̀ wọn eré wọn ò pé dáadáa mọ́ látara wàhálà táwọn ọkọ tí wọ́n kó wọn sí ẹ̀kànlélómi yọkàn máa kírun dálẹ̀ mi rò sí ń yóò máa bá yín sọ̀rọ̀ ẹ máa wò pé àbọ̀ ọmọ tó ń sọmọ ni a ní ṣáàṣì wàláhì eré wọn ò pé dáadáa mọ́ pé àbúyẹn ti sọ òun dídàkudà. ìnáma nisa'u shaqa'iqu rijal ọlọ́run láwọn obìnrin ẹnìkejì yín ni wọ́n wọ́n ṣe rú ẹnìkejì yín tẹ́jọ́ ṣiṣẹ́ àlùjánná tẹ́jọ́ tọ́ma tẹ́jọ́ mójútó ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn tẹ́jọ́ lọ́lẹ̀ lẹ́wọ̀n fa àwọn ọmọ dáadáa kalẹ̀ tí wọ́n máa ṣàdúrà fún yín tẹ́ bá jáde láyé nígbà wọn ti wá lé ìyá wọn lọ bóun lẹ́sìn tọ́jú ọmọ ìyá ti kọ́ ọmọ lọ. ìwọ tí ìyàwó tí ò kọ́ ọmọ lọ ó ti kọ́ ọmọ dàálẹ̀ fún ọ nígbà wọn kọ́ ọmọ dàálẹ̀ fún ọ sìn ìwọ ti lọ bí iṣẹ́ tani ọmọ tọ́jú ọmọ rẹ. ọmọ rẹ ọmọ wa fa sìgá yọ ọmọ mugbó yọ ọmọ gúnbẹ tọba wa kú ṣé ò ti lose ó ti lose ẹ̀yọ́ máa yá mi lẹ́ni ẹkún pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ àwọn obìnrin wọ́n ń sunkún àwọn nǹkan àwọn ti kọ́ra wọn lẹ̀ wọ́n ti wà nílé ìyá wọn wọ́n ti di problem sáwọn òbí wọn lọ́rùn ìyá rẹ̀ ń sunkún bàbá rẹ̀ ń sunkún àwọn àbúrò rẹ̀ ń sunkún níjọba lọ́kọ ni wọ́n tó fẹ́ kúnlẹ̀ bó sísá wọn orí màárì lẹ́ni àrọ́wà tù wọn lẹ́yìn ọdún méje lẹ́yìn ọdún mẹ́wàá ẹlòmíì ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi sọ́fà nítorí ìwọ wàrákùnrin tó dá nǹkan wọn wọ́n ní sábàbí fìtínà sábàbí wàhálà fún ẹjá lè bẹ̀rù ọlọ́run ẹjá lè bẹ̀rù ọlọ́run tó rí bàbá ti sọmọ ọlọ́mọ abẹ́ àwọn sọmọ tiẹ̀ náà hal jazaa ul ihsan illa al ihsan ọlọ́run ekú kìí sí gbàgbé bí tọ́jú obìnrin tí wọ́n fi ṣe ọlọ́dọ̀ ọtọ́jú ẹ̀ dáadáa o mójútó ọ̀wọ́ náà máa wo bọ́lọ́run ṣe ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tiẹ̀ náà lóbìnrin wàláhì ìlú rẹ̀ náà ọlọ́run fún wọn tọ́wọ́ sì jẹ́ pé ìmọ̀lẹ́ ọ̀hàn ya wọn irú rẹ̀ lọ́wọ́ ọmọ sábà fún àwọn ọmọ tiẹ̀ náà tí òun náà máa kún lé ọkọ bọ́lé ọkọ ọlọ́wọ́ yọwọ́ sọ fún ọ pé ẹ̀sán ń bọ̀ bàbá ìtọ́jú ẹ̀ ìyá ìtọ́jú ẹ̀ wọ́n fún lẹ́kọ̀ọ́ wọ́n fún lẹ́sìn wọ́n fún nímà wọ́n fún lóúnjẹ wọ́n fún láṣọ ọwọ́ dàgbà tán wọ́n wá bùn pé kọ́ ọmọ nígbà tí wọ́n ní ọ̀rọ̀ yìí ni mo fẹ́ sọ ẹkún sì ń gbà mí ẹ̀rù sì ń bà mí ìpè sọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí sáà wọ dábàá yìí pẹ̀lú gbogbo bá a ṣe ń ṣe nulẹ̀. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní famani taba'a hudayi ọlọ́wọ́n bá ní mo ti gbé ìmọ̀nà kalẹ̀ fún yín onílẹ̀ al-Qur'an àti sunna ọlọ́wọ́n bá ní ẹni bá tẹ̀lé ìmọ̀nà náà lábala ìgbéyàwó rẹ̀ fala yadillu fi dunya wala yashqa fil akhirah fala yadillu wala yashqa ọlọ́run bá ní kò ní sọnù ayé fi dunya ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú ẹni bá ti sọnù ọ̀rọ̀ rẹ̀ ti dàrú ó ti wọ wàhálà ọlọ́run bá ní kò ní wọ wàhálà ẹni bá ń tẹ̀lé Kùránì àtàdínsì wala yashqa kò sì ní sórí burúkú lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn náà lómi bàbá ti kú ilé kó tó wà lìjẹ́nà bàbá ti kú yọ kọ̀kọ́ wọ nẹ́nà kó tó wà lìjẹ́nà látara ìmọ̀ tó hàn ìyàwó rẹ̀ kó tó kù láyé. tá a bá wá fẹ́ wọná ọlọ́run tá a sì fẹ́ dààmú láyé tá a sì fẹ́ kó àwọn ọmọ wa sínú dààmú. àwa mójútó hukuku zawja kí làwọn tọ́lọ̀ ọba aláàpá wa lẹ́sẹ̀ nínú alukoran tá a nábì sọ nínú hadisi wípé ká máa fún àwọn obìnrin nínú àwọn ẹ̀tọ́ wọn tá a bá táàbá ti ń fún wọn a máa gbà ti ń fún wọn a máa ga ti ń fún wọn arísìkí ọmọ fẹ ọwọ́ ló sì ń ta ọ́ nígbà tó tọ́jú ìyàwó ẹ ọlọ́nà dímọ́ nígbà tó tọ́jú ìyàwó ẹ ìwọ ọmọ pé sàárà tó lóore jù òun náà ni sàárà tó bá ṣe fún ìyàwó ẹ ó lóore ju sàárà tó ṣe falubára lọ ó lóore ju sàárà tó ṣe fún ìmáàmù yín lọ àtòsítàṣù àti ṣéèkù yín tó wà ní hálíkọ̀ sàárà tó ṣe fún ìyàwó ẹ ládàá rẹ̀ pọ̀ ju gbogbo sàrà tó kù lọ kódà olóore ju kò fowó lẹ́jọ́ jùmọ̀ lọ gbogbo tí mo sọ yà nẹ́bí lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. òkú kò sọ́jà àwọn ìwọ̀ tá a máa fún àwọn obìnrin tó jẹ́ pé ọlọ́run ọba lọ́la kalẹ̀ ànábì lọ sọ alákọ̀ọ́kọ́ òun náà ni husnul aishra husnul aishra ká máa bá àwọn obìnrin lò dáadáa husnul ishra husnul ishra máa zawja ká máa dùn wọn nú ká máa bá wọn lò dáadáa kó jáde kíyàwó rẹ̀ kó máa kó máa wojú wíńdò kó máa wọ̀ kán kó máa pè ọ́ ìbólódé ìbólódé torí pọ́ fẹ́ràn rẹ ni kò sí lè fẹ́ràn rẹ ọlá kò ń ṣe dáadáa sí ni tó o bá ṣe dáadáa sí kọ́dà kò ní mọ̀pọ̀ jáde dépò tí ọmọ ìgbà tó wọlé wọ́n ní ìmọ̀ ṣe dáadáa sóbìnrin yìí amúrú ìlà yìí àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́wọ́ba Allah látòkè sánmà keje ló tẹ́lá Jibril sí àwa tá a jẹ́ ọkọ ìyàwó tí ọlọ́wọ́ba ní kí Jibril ó sọ fún ànábì ká ànábì ó sọ fún wa wa ashiruhunna bil ma'ruf látòkè sánmà keje ọlọ́wọ́ba Allah ti kọ lẹ́tà sáwọ ọkọ ìyàwó nígbà sí lẹ́tà náà báyìí kí lọ́wọ́ ń bẹ̀ wa ashiruhunna bil ma'ruf ọlọ́wọ́ba ni máa bá àwọn Eh, wàkádà màrúfàn làdékùmà nìkan tó ọmọ pé ah, arábìnrin yìí fẹ́ràn ẹ̀ yọ ọmọ di kínú rẹ̀ ọmọ dùn yọ ń pè ní màrúf ọlọ́run bá ní ẹ máa bá wọn lò pẹ̀lú tí ọmọ dùn wọn nú. ẹ̀yin màyá mi tọ́lọ́n bá pàṣẹ wà kí mo sọ láta ó ti dìbàdà tọ́lọ́n bá pàṣẹ wà á tún zakata ó ti dìbàdà tọ́lọ́n bá aláàtọ́ba tọ́ba ní ẹ̀ṣẹ̀ nǹkan báyìí ó ti dẹ̀sìn al-ibadatu ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yardah gbogbo tó lọ́mọ ti fẹ́ràn ní kùrán tọ́pọ̀ àwọn aláṣẹ kí a ṣe òun ní ìbádà wọ́n wá ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní ẹ bá wọn ìyàwó yìí lò dáadáa ẹjí ni wọ́n máa dùn ẹ máa dùn wọn nú ẹ máa ṣe dáadáa sí wọn àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní tó gbọdọ̀ bá ṣe tó bá ṣe ọjẹ ìyà tó bá sì ṣe ọ̀rọ̀ lọ́dàrú wọ́n ló ṣe dọ̀rọ̀ ẹrú torí pọ̀ tẹ̀láṣẹ ọlọ́ wa ashiruhunna lẹ́yìn náà ìbádà ni tọ́lọ́ bá ti pàṣẹ ó ti dẹ̀sùn ìbádà ni tọ́jẹ́ pé ọ̀hún ṣe tó fi jáde láyé ni torí pé ọlọ́run ni wà àbùdè rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run bá ní ẹ máa ṣe ìbádà títí tí ikú fi dé ètò ìtọ́jú ẹbọ látọdún kẹẹ̀ẹ́dógún ó tí kú bó ṣe wà yẹn tí a sọ fún bọ̀ látọdún mẹ́wàá forty years tájú wà ní hundred years tí ti ń tọ́jú ẹ̀ ní irọ́ o o tí ì ṣetán ó dìgbà tó bá jáde láyé tọ́lọ̀ bá ní wọ̀lọ́kọ̀ kú níjẹ́ tó bá kú náà ní ìtọ́jú obìnrin ó dópin sẹ́ẹ̀rí ọlọ́run bá ń bínú sẹ́lòmí ó sì rò pé ọlọ́run bá yọ́nú sóun ẹlòmí ọlọ́run bá àlá ó ti fàwé ìyá òun ọmọ wa pé ẹ gbogbo wájú òun ti dí páàdì fún sojú odò yọọ máa ní àwọn àlàmísì àtàwọn kìí já wọ́n wà mọ̀kútó ìbò fi sàmà ọlọ́run sì ti bínú sí lókè látara fi ṣe sí ìyàwó rẹ̀ alẹ́ lómi kéwu ó tún ké yorùbá tán ó tún lè ké tàwọn lárúbáwá nígbà òde ó bẹ̀rẹ̀ sí lùyàwó ó ṣe lórí rẹ̀ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ fi tó ń ṣe yẹn lẹ̀ ló fi do lórí rẹ̀ inú kéwu àṣetáni olókè tó fi náyàwó ẹ̀ ọlọ́run ṣe dáadáa sí wọn ṣe dáadáa lè ló ṣe yẹ àwọn fáwọn ní dáadáa yìí kí ni wọ́n pè ní dáadáa wọ́n ní kúlùmọ̀ yóò dìkẹ́lu ìkọ́lùbí àṣòro rọ masakina gbogbo ní tí wọ́n máa mú inú obìnrin dùn ọmọ wa ṣe lẹ́yìn náà gbogbo tí ọmọ fi lọ́kànbalẹ̀ tẹ́jẹ̀ rẹ̀ òfin nírú nínú ilé ọmọ ṣe ètò wọn gbèdé dáadáa nìyẹn tó bá dáa mọ́ obìnrin míì gbogbo àtẹ̀pà lọ́fẹ́ràn ọwọ́ bí wọ́n ti ń ta ó sì máa ra wálé lásìkò ọmọ fún obìnrin míì aṣọ ni ọmọ ṣètò ẹ̀ obìnrin míì ó láwọn àrùn oúnjẹ kan tí máa ń dùn máa ọmọ ara wálé ọmọ dùnnú gbogbo tó ń ṣe yẹn òun kò ń sìn ọlọ́run ló ń ṣe kí ni ọlọ́run ló ń sìn tọ́lọ́ ni obìnrin mi yóò sọ fún pé bàbá mi ìyá mi bí n sọ́wọ́ wọn inú mi bàjẹ́ ọwọ́ àlọ́dọ̀ ọ̀yá ọkọ̀lé fún ìyá ẹ̀ ọkọ̀lé fún bàbá ẹ̀ ọ̀rọ̀ mọ́tò fún bàbá ẹ̀ ọ̀rọ̀ mọ́tò fún ìyá ẹ̀ ọgbà sọ́ọ̀bù fún bàbá rẹ̀ tọba wa ṣetán inú ìyàwó rẹ̀ odún àbí dùn yóò dùn wà á ṣèrò hùn náà bil ma'ruf ipa rẹ̀ wà á ká olówó ńlá wọn náà ṣe bí pàdé bá ṣe ká àmọ́ láti jọ nìkan ni wọ́n ti dọ̀gbìn. èmi ọ̀ kọ́lẹ̀ ẹlòmí ọ̀pàdé àná rẹ̀ nínú mọ́tò kò ní sanwó mọ́tò rẹ̀ ibi ẹlòmí ya ọ̀dà rẹ̀ dé ibi dádì wọ́n bèrè owó ọlọ́mọṣẹ́ sọ bí aburú bẹ́ẹ̀. ẹ mà pé bá a ṣe ń wọ àwọn èèyàn lọ́sàn yìí ọ̀tọ̀ ni bí wọ́n ṣe rí tó bá di reality jàmbá ẹlòmí ẹ máa rí súra rẹ̀ tẹ́lẹ̀ pé ní ire ni ẹni búùsì ni. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi jí oyé wa nínú àlùkò nínú hadisi ẹ̀gbọ́dá anábì sọ fún wa sallallahu alayhi wa sallam anábì ní khairukum anábì ní tọ́dájú láàrin khairukum li ahli òun náà lẹ́ni tọ́dájú láàrin yín síyàwó ẹ̀ tọ́dájú lọ́dọ̀ tàrí jama ẹ́ kèsì lọ́dọ̀ ìyàwó indala ẹ má ṣe àdíṣì tún má jama gbogbo àwọn òwe tó ń ká tó ń ká translation ó ti ka gbogbo òwe tápátá ọkà ìwọ ọkọ ikọ̀ ìwọ ìyàwó pálí tó pálí ọha gbogbo àtàdísì àmọ́ gbogbo tí wọ́n sọ yé. àyẹ̀rúkọ̀ ọlọ́run bá yẹn tó dáa lọ́dọ̀ ọlọ́run ọba nínú yín ìnà àkàràbọ̀kùnrin ìdàlá àti kọ́ọ̀kùn ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run bá jù láàrin yín náà lọ́lá kan lé jù lọ́dọ̀ ọlọ́run ànábì wá ní ẹni tó lóore jù láàrin yín àyẹ̀rúkùn lè háàlì ẹni tí ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ kódà òun ò ní wo tí ìyàwó ń ṣe sábà pé ẹlòmíà ní òun náà ni òun ló fà á ó yẹ kí n máa ṣe dáadáa fún òun náà ló fà á ó bá wo tiẹ̀ ọlọ́run tọ́lọ́ ní kọ́ ọmọ ṣe kí ni ọmọ wò nígbà náà ló tó kéwú yanjú ànábì ni wàhánà èmi khairukum èmi ni mo dáa jù láàrin yín lábalábá ṣe tọ́jú ìyàwó èmi ni tọ́jú ìyàwó jù láàrin yín èmi dáa jẹ̀yìn lọ ju bẹ́ẹ̀ yín ṣe dáa lọ́dọ̀ àwọn ìyàwó yín èmi dáa jẹ̀yìn lọ ká máa ṣe dáadáa síyàwó sí ká máa sọ̀rọ̀ sí fúyàwó ọ̀dọ́ ta láti kọ́ ní ìṣìjàmá ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. tó súnà ò lọ́wọ́ ń ṣe oní àná súnni àtìgbọ́ àná sáláfí àtìgbọ́ àná mùsùlùmí àná mọ́mìn ọ̀gbọ̀lọ́gbọ̀ ọ̀ṣẹ̀tẹ̀láyà Kùránì ẹjẹ́ lè bẹ̀rù ọlọ́wọ́ ṣẹ́tánì lágbára o yóò máa fi tàyàn yípe uh, kìámù lélẹ̀rẹ̀ já ọba tó jáde kìámù à gbogbo ìmọ̀ tó hàn ìyàwó yẹn ọlọ́run fèrè jẹ́ ọ irọ́ ni ọwọ́ ẹnẹ́kọ́ tó wà jẹ́nà àwọn ọmọ mi ní òdodo ànábì kan fáwọn pé wọ́n lé wọ́n wọ ẹnẹ́kọ́ tó wà jẹ́nà àwọn tọ́lọ́ wọn bá fèrè jì lédè àwọn kàbá yìí dùn nù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá táwọn hàn ìyàwó lè mọ ẹ̀ṣẹ̀ ńlá ni. ẹ̀yọ́ máa yá mi ọlọ́run bá aláàmọ̀ràn aláàbùsáwùjá bil ma'ruf ọlọ́run pa ọkọ láṣẹ ó ní kó máa ṣe dáadáa síyàwó ẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n láhùn náà mẹ́sùlù lẹ́sẹ̀ àlẹ́yìn náà bíi màrúf bá a ṣe ní káwọn náà kan máa ṣe dáadáa sẹ́yìn ọkọ ọlọ́wọ́n bá ní tọ́dọ̀ ọ̀ranyàn kan máa ṣe ọ̀ranyàn náà ní lọ́rùn tìyín náà kẹ́yìn náà máa ṣe dáadáa sáwọn náà sẹ́lẹ̀ pé ọlọ́wọ́n bá aláàtí balance ọ̀rọ̀ nsì wípé bẹ́ẹ̀ ṣe ṣe kí ọ wà fi dáadáa dùn tó bá fi dáadáa dùn yóò wá dòkó sínú yàrá yóò wá bú ẹkún àní bí n ṣe hàn àbúlé mọ̀tó bí n ṣe hàn aláìjì ilé mọ̀tó ẹwọ́n tó tún rà fún mi ẹwọ́n tó tún ṣe fún mi ẹwọ́n bí ṣe sọ ẹwọ́ wàhálà ti ṣe lédà ọmọ mi ẹwọ́n tó ṣe fún bàbá mi ẹ̀dá fún ìgbà mi ẹwọ́n tó ṣe fún yá mi mo sì mọ̀ pé ìmọ̀ hàn lè mà látara bẹ́ẹ̀ yóò wá túbà lọ́dọ̀ ọlọ́ àwọn ọkọ ìyàwó tó o bá ti gbéyàwó ọ̀rọ̀ rẹ fúyẹ́ díẹ̀ o tó mọ̀ pé ìwọ náà lọ́ọ́ máa dá lu ayé rẹ àmọ́ tó o bá ti lè fẹ́yàwó báyìí o ti gbé tiẹ̀ nìyẹn kẹ́ni kan máa sọ pé òun ò fẹ́ wàhálà òun ò fẹ́ wàhálà òun ò fẹ́ wàhálà lọ́kọ́nu sóbìnrin bẹ́ẹ̀ bá ti kọ́nu sóbìnrin ó ti bẹ̀rẹ̀ wàhálà tóbìnrin bá ti kó wọlé ó ti bẹ̀rẹ̀ sí máa rí wàhálà ìdáhùn ọbẹ̀ lọ́ọ̀ ni pé wàhálà wọn kọ́lọ́mọ́jọ́ pọ̀ tó ìgbádùn táwọn ṣe kí ni táwọn gbádùn lára wọn àmọ́ kò ní ní wàhálà gbàgbé ẹ̀. ibi sars ẹ̀dákun bá mi wá obìnrin kan tọ́jẹ́ pé ọha koran ọha hadisi ó sì ń sọ hálùkọ̀ fáwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ padà bó ṣe wáyé kèrè ní òru àbàsìkò díẹ̀ lọ́sàn-án nínú mọ́jọ́ monday àtijọ́ thursday ìmọ̀ ń gbàwẹ̀ ìmọ̀ lọ́mọdásà onákọ̀dé hálùkọ̀ yọjọ́ ti gbogbo ẹ̀ tí kò ní bọ́lẹ̀ nítorí pé eh, mo fẹ́ kọjá pé obìnrin tó perfect mo fẹ́ sí kí mo fẹ́ fẹ́ gbogbo tó ń ṣe yẹn àwọn afáà ní ilé ayé tó wà yìí kò ṣerú ẹ̀ wọ́n bí bàbá wa Ibn Baz rahmatullahi alayhi nínú àwọn afáà wa gbà mufti ana, Sheikh Ibn Baz nígbà wọ́n bí wọ́n léèrè ipe wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ṣe ń ṣe ìjàmbá ọwọ́ jẹ́ yẹn àṣùbà arákùnrin kan wá pè ó ní ọ̀rọ̀ oúnjẹ ló dìjà láàrin wọn àtìyàwó òun òun sì ti kọ́ lẹ́ báyìí nísìnyí náà lòun kọlẹ̀ lòun á ní kó wọn bí pé kí ni àwọn procedures àwọn àwọn nǹkan oní òṣè kó tó di pé yọ̀ọ́ máa lọ pátápátá bàbá wa ní kí ló ṣe tó fi kọ́lẹ̀ ah, bàbá dáadáa bàbá láàánú Sheikh Ibn Baz rahmatullahi alayhi ó ní ọ̀rọ̀ oúnjẹ ní bàbá ní ọ̀rọ̀ oúnjẹ ó lóun sọ fún pé àlóúnjẹ yìí òun ò jẹ má òun ò jẹ má kò sì gbọ́ torí ẹ̀ lòun fi kọ́lẹ̀ àwọn ní ọba wá fẹ́ ìmí sì ṣé èyí tó fẹ́ yẹn ṣé o rò pé ni o rò pé náà àlùjánnà ó ti mú wa bàbá ní hóró àyìn máa fi dúníyà àwọn obìnrin tí ó bá wa jòkó lálìjẹ́nà tọ́lọ́ wọn fún wa tá a máa gbádùn lára wọn lálìjẹ́nà bàbá ní kò sí ilé ayé àwọn eléyìí wọ́n máa dùn wá nú wọ́n máa bà wá nú jẹ́ wọ́n máa hàn wá lè mà wọ́n máa ṣe ń tọ́jà wọ́n máa ṣàìdá wọ́n máa kọ̀rẹ́ẹ̀tì wọ́n máa ṣe mistake bàbá wa bọ́ ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ wípé o rò pé horoin làwọn tí wọ́n wà ní ayé yìí ni àwọn èso horoin àwọn horoin ojú tí wọ́n fẹ́ báyìí láàyè wọ́n yáàyè gan àwọn ìdọ̀kọ̀ láàmú àwọn bẹ̀rẹ̀ nílò àjẹ́nà dè wá bọ́ bá ti wá tọ́jú èyí tí ń dọ̀ láàmú ọlọ́run wa fi yìí tí ò ní dọ̀ láàmú yóò wá fi sí kíní yóò wá fi ṣẹ̀ṣẹ̀ fún ọ àmọ́ fẹ́ wà àlìjánà olóò ní farada òní ṣe farada fóbìnrin abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sà kọ́ wa máa ṣe o ọlọ́run bá aláàkó mọ́jà fẹ́ nígbà ọmọjà fẹ́ nukọ́ ọmọjà fẹ́ sẹ́kọ́ sẹ́rí ìmọ̀ṣẹ́ dáadáa sáwọn obìnrin yìí àwọn fáà ní ó ti kó gbogbo ohun tí ń bá máa ń dun obìnrin nú ti kó sínú àkàmà kà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan sì ni ó sì lọ ìṣẹ́ra gangan ní ìwọ̀ ẹyọ kan tó kó gbogbo ìwọ̀ yòókù sí inú ẹ ẹ̀ lábẹ́ àyà wà á ṣòro hùn náà bil ma'ruf ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa sí wọn àwọn afáà ní anábìíní iná àzọ́mọ sọ́dàkọ̀ nínú àwọn sàárà tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run àzọ́mọ sọ́dàkọ̀ nínú àwọn sàárà tó tóbi jù lókùmọ̀tún òun náà ní òkèlè sẹ̀mú kan àbí òkèlè wíìtì kan àbí òkèlè àmàlà kan àbí ráìsì eh, spoon kan yọ̀dá arrajulu fi fami murati ayé fi fami yìí inú sàrà tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní òkèlè kan tí ọkọ tó fi sí ẹnu ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ń jẹun lọ́wọ́ ọkàn ni ó mú Zainab yanu ẹ ọdẹ kiri òkèlè sẹ̀mú kan síbẹ̀ Ànábì ní inna dhalika min a'zami sadaqa nínú àwọn sàrà tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní òkèlè tó fún yẹ sẹ́mi kó mú náà ní àbí ó mú ní àbí sadaqa ló ṣe àmọ́ min a'zami sadaqa Ànábì ní sàrà tó bá kò tó nǹkan ẹ̀dá fòkèdè sí lẹ́nu yóò sunkún dàbí ọ̀rẹ́ rìn ọmọ ìyá Ọ ma ya fòkèdè sí wọn lẹ́nu gbẹ̀yìn wọ́n lẹ́nu gbọ́ báyìí wọ́n náà wọ́n máa bára rẹ sọ̀rọ̀ nínú ara rẹ pé òṣèlú ẹ̀rí àbí báyá náà wẹ̀ nìkan lọmọ sí kíní lọmọ ṣeré àbí ẹ̀kan ló sùn àbí ìjọ tí máa bá dùn nìkan kọ́dà ìjọ tí hàn lè mà ọdún nìkan yanu torí òun òun rí iṣẹ́ rẹ̀ tọ́fẹ́ fi súnmọ́ Allah yàtọ̀ ara òkèlè tó fi sí lẹ́nu yẹn gbogbo ohun tí ń bínú yóò sì lọlẹ̀ ẹjẹ́ àmọ́ wa kankankan nítorí àsìkò wa alákọ̀ọ́kọ́ lábẹ́ oṣùn làṣírà an-nafaqatu alayha wa ala awladiha kọ́ ọ máa ná owó. Ọ ṣe kí ni jàmá ma ná kí ni yìí jàmá ma ná owó tàbí ọmọ ná fún alẹ́ ìhà ọmọ ná fún ìyàwó rẹ̀ ọmọ ná owó ma ṣiṣẹ́ owó òun ò ní bọ́ ṣiṣẹ́ àmọ́ òun ní ṣe kí ni ní ọbọ̀ náà ní tí wọ́n sọ ọlọ́wọ́ bá ní ilé yóò fi ló sáàtì ní sáàtì ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yin ọkùnrin ọlọ́wọ́ ní gbogbo àwọn ọkùnrin tí wọ́n bá ní owó tó wo wọ́n pọ̀ rẹpẹtẹ lóòsà ẹ mọ̀ náà ń wè ní lóòsà àwọn tó lọ ń gbà wọn láàyè owó ìpọ̀ ọlọ́wọ́ bá kí wọ́n ná mínsà àti hì bó ṣe pọ̀ tó yẹn náà ni kí wọ́n ṣe bù kọ́pọ̀ fún àwọn ìyàwó wọn bàbá olówó sọ gbọ́ báyìí ọlọ́wọ́n bá aláàgbé ọ̀dìdì ọ̀fà ó dìde nítorí ìyàwó ẹ̀ ni torí kò lè bá máa tọ́jú ẹ̀ tó bá ṣépè lé ọ tó bá sáhun sí ọlọ́run lè padà dá ọ padà sẹ́yìn wọn náwó yàfùyà fún ta ìyá ń di ìyàwó rẹ nínú ilé wọn wá ń pè é lólówó èso lówó lòsì ni ọ ọlọ́run bá ní wọn máa ń kódìrọ̀ àléhìn wọn máa ń kódìrọ̀ àléhìn rísíkọ̀ ọlọ́run bá ní wọn máa ń kódìrọ̀ àléhìn rísíkọ̀ gbogbo ẹni tá a bá wá ní owó tí ò tó nǹkan kọ̀ pọ̀ rẹpẹtẹ ọlọ́wọ́n bá ní falẹ̀ yóò ń fi oní òtún náà o falẹ̀ yóò ń fi kí mi máa tà òǹlà ẹni wọn bá tọ́lọ́wọ́n bá fún náà ọ̀kadà ní ngùn kẹ̀kẹ́ ní ngùn kẹ̀kẹ́ nà bẹ́ẹ̀ bùn ọ̀yà ihun òfin ni ọyẹ kíyàwó jẹ ìyàwó jẹ àbí kí náà máa ń wì kíyàwó tó jẹ kọ́mọ tó jẹ òun lọ́wọ́ kọ́kọ́ jẹ kọ́mọ kólẹ̀ kọ́mọ mọ́pulẹ̀ kọ́mọ gbálẹ̀ kọ́mọ ṣiṣẹ́ ọdẹ wọ àwọn iṣẹ́ tó le kọ́ ọmọ gbé kànga ọmọ gòkó náà gbogbo iṣẹ́ tó le tó le tó ń ṣeun arísì kìtọ́ làwọn amú wa ń bẹ̀ báyìí náà ni ọlọ́run bá ní fáliyún fíkì inú díẹ̀ yìí náà ọ̀nà fún ìyàwó rẹ̀ la yukallifu Allahu nafsan illa ma ataha àmọ́ wọn ọlọ́run ọba òun ò di ẹrù tí ó wúwo tó lè gbé òun ò di ilé ọ ní eré talọ́lọ́run bá wúyẹn rúra rẹ lérí nígbà fẹ́ tọ́jú ìyàwó kọ́ máa lọ́lẹ̀ jẹ́ gbèsè ó jíyàwó ọmọ bó ṣe kíní mo ṣe ma torí bẹ́ẹ̀ bá ṣe ma náà lẹ́ẹ̀ máa lọ gbèsè ayé bẹ́ẹ̀ bá ní tiyín ò tó nǹkan àwọn nǹkan tó ń bẹ lábẹ́ tiyín náà títí wọn ò tó tiyín bọ́lọ̀ ṣe dáyé nìyẹn àmọ́ kọ́ máa máa lọ lè yàwó kọ́ máa jẹ gbèsè sọ́rùn ìyàwó wà rò pé fún ọkọ̀ òun yàwó ni ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ̀ nínú ẹ̀bù ọlọ́wọ́n òpin kẹ́nìkan mọ́ bù fún yàwó ìtọ́lọ̀ sọ ni bí kálukú ọ̀nà bí kapásítì bá ti ṣe kí ni bọ́bá ṣe gbé e wọ́n náà fọkàn tó fún amúrú ìlàhì àwọn àlùfáà wa wọ́n ní tàbá ní tanra wa wọ́n ní sẹ́ẹ̀ rí ìnáwó obìnrin ọlọ́run bá subhanahu wa ó fi pa ọ́pọ̀ àṣẹ ni ó ní lì lì yóò fẹ̀ láàmù yẹn láàmù amúrú lèmọ̀dọ́rì ni láàmù amúrú lèmọ̀dọ́rì ọlọ́run bá aláàfin pàṣẹ lè yóò fẹ̀ kọ gbọ́dọ̀ ọlọ́run pọ̀ ọlọ́sẹ̀ ọ̀tẹ̀lé oṣù lóde kò ní àjẹnà ó rò pé ìrún àtàwọn ẹnìkan ni gbogbo àṣẹ tọ́lọ́run pọ̀ pátá ọgbọ́dọ̀ mọ́ ṣe ìbọ̀ bá ṣe ó jìyà nígbà ọlọ́run wá pàṣẹ yìí àṣẹ tọ́lọ́run pa yìí ìbádà dàbí ìṣe ìbádà ó ti di ìbádà kí lọ́lọ́run wá sọ nípa ìbádà wọ́n á bùdọ̀rọ̀ bákà hátà yà àti àkàlẹ̀ yàkín owó ṣe ìbádà ni tẹ́mi ó fi bọ́ lára ẹ̀ kí là ń lábẹ́ ọ̀nà owó fóbìnrin ní tí ó fi ṣe kí ni tẹ́mi ó fi bọ́ ó sì gbọ́dọ̀ tún bá ìsàrà rẹ jẹ́ ọ̀làtọ̀ tí ló sọ̀dà kọ́ ti kun bìlì mọ́nì wọlé àdà ọ̀rọ̀ burúkú ọ̀gbọ́dọ̀ fi bá sàrà tó ti síwájú ọlọ́run ọ̀gbọ́dọ̀ fi bàjẹ́ kọ́ńfẹ́ fóbìnrin lówó tó ní ẹ̀sàgbà ọ̀tọ̀lẹ́ni tí ń ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́ni tí ń jẹ́ tọ́lẹ̀ wọ́n sọ sí tóbi yẹn fún. ẹni mi láwọ ẹni mi láwọ àwọn ẹni kí ló dé bí wọ́n nílà wọ́n ni wọ́n béèrè oúnjẹ àárọ̀ ó ní gbogbo oṣù jáde látòkè délẹ̀ ó fún ní lówó tẹ́bọ̀lù látòkè délẹ̀ iṣẹ́ ìrìn fún ní lówó mo lásẹ̀ mo mo tó ra eh, ráìsì sílé mo rẹ̀ wá sílé ṣé gbogbo mi ló ṣe sinmi ni ó ní sinmi wàá bùdè rọ̀bẹ́ká àtàyè àti àkàlẹ̀yẹ̀kì bí kú tọ́gbà àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe kí ni kú ó tọ́jú obìnrin kú látara kọ́ náwó fún wọ́n ní owó tó ná yẹn òun náà lọ́jọ́ kọ́lọ́wọ́n bá aláà kó ṣe ọlọ́kùnrin owó náà ló fi ń jọ́kùnrin lọ́lọ́wọ́n bá aláà fi gbé ọlọ́lá lé lérí ọlọ́mọ ní àdìjáàl ọlọ́run láwọn ọkùnrin kọ̀ wà múna alẹ́ nìsá àwọn ní olùmójútó àwọn obìnrin àwọn lọ́gá wọn bí má fọ́tọ́ lọ́lá ọba àdọ̀mọ̀ àlàbá ọlọ́run bá aláà ló gbé wọn sípò yẹn ó ní kí wọ́n máa jẹ ọkọ ẹ̀ẹ́dì tí ó na sẹ́lẹ̀ tó ní àwọn ìyàwó mi ni ẹgbẹ́ tí wọ́n sọ pé wáìfù mi ní bọ̀ yẹn wọ́n bí wáìfù mi nìyẹn torí pé òun ni eléri ọlọ́run gé baálé yín kọ́ wọn náà wà lé ìyọ̀n náà wà á yọgẹ̀ yóò ní èmi ní baálé wọn ìwọ ní baálé igẹ̀ nìkan ká fi ń jẹ baálé kí náà fi ń jẹ baálé jẹba ọ tẹ̀ra mọ́ṣẹ́ ọlọ́run bá ní àwa la ní kí àwọn ọkùnrin ju obìnrin lọ wọ́n bí máa ń fọkùn mi nà wá nìyí a gbé àwọn ọkùnrin lérí àwọn obìnrin torí pé àwọn ọkùnrin wọ́n náwó fáwọn obìnrin nínú owó wọn ó di mélòó jàmbá ó di méní eléyìí ẹ ti ń sọ yìí ọ̀pọ̀ ọrụ ekpete oo. ṣe kí ni ọrụ ekpete oo. anábìnrin sáà ń fọkàn rọ́jú lọ aláàlìhì gbogbo èyíkéyìí ọkùnrin tí máa ń náwó fúnyàwó ẹ̀ náfàkọ́tà ìyá tẹ̀síbù ha gbogbo èyí ha Ife nwa ẹni ọlọ́run kò ní máa wọn kò ní máa ṣe ni kò ní máa bú wọn kò ní máa kanra ẹ máa ti ń béèrè owó lọ́dọ̀ rẹ sí nínú ọmọ ṣe kí ni nínú rẹ ọmọ adùn torí tó o ti mọ̀ pé tó ń ṣe yẹn òfin tẹ̀ láṣẹ ọlọ́run ni àdébìnrin tó bá náwó torí ọlọ́run ọba fóbìnrin tí sàn fún lówó tí ò kanra tí ò rora tí ò tí ò jájú máa tí ò pariwo máa ẹlẹ́mìí ò pariwo mọ́bìnrin obìnrin ò sì ní mọ́wó máa àdébìnrin tó bá ṣe bẹ́ẹ̀ fàyà láwùsọ̀dọ̀kà wọ́n máa kọ́ sípò sàárà fún un òun ṣe sàrà òun kanra sàrà yẹn níbo ló ti fẹ́ jèrè rẹ̀ díẹ̀ lọ́jẹ̀ láyé ń bi níbo ló ti jẹ yókù jẹ̀mọ́ nínú àlìjẹ́ náà ajẹ́ pé gbogbo sẹ̀mó tààrà ipò sàrà lọ́wà gbogbo láìsí tààrà inú ipò ipò kíláwà jẹ̀mọ́ ipò sàrà gbogbo ọbẹ̀ tá a ṣe tálọ́mọ yẹ ọbẹ̀ tóun ti sẹ́nu yàrá wọn sìn tálọ́mọ yẹ aṣọ tóun tẹ̀lá fáwọn ọmọ àtìyàwó tálọ́mọ yẹ ẹran ẹja tóun tẹ̀lá wálé ó ọ dàrú mọ́ ọ lọ́wọ́ àbọ́kọ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ ọlọ́mọ yẹ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan yóò sì fún ọ lẹ́sàn-án lérí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa ti wá gbọ́ yé báyìí èyí ọ̀dọ́kùnrin rẹ̀ àbí onídọ́kùnrin rẹ̀ nítorí pé èyí tó ga jù òye nínú ẹ̀tọ́ ọkọ fún ìyàwó nínú ẹ̀tọ́ tọkọ fẹ́ fún ìyàwó lẹ́yìn kọ́ tẹ̀rí rẹ̀ bá fẹ́ sìn lẹ́yìn ẹ̀sìn kí ló kù jẹ́mà owó ló kù obìnrin fẹ́ràn owó mi ò mọ ìyàwó ti yín o. wọ́n tún ṣe bó nàlẹ́ máa lá fún bàjẹ́ máa ọlọ́ọ̀ni gbogbo yín lẹ fẹ́ràn owó àbáwọn obìnrin tí wọ́n tún yàtọ̀ ẹ̀mọ́ tó fi rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n fẹ́ káwọn ọmọ ṣiṣẹ́ àwa lọ́fẹ́ ká máa ṣiṣẹ́ káwọn ọmọ wa fún wọn lówó ṣẹlẹ̀ ẹni tí bá sì ń ṣiṣẹ́ òun máa yọ máa ro lójú láti náwó anyhow àbẹ́ni tí òṣìṣẹ́ ti náwó yọ rọ̀ wọn lọ́rùn tójú wọn fẹ́ràn owó nìyẹn òkèlè pé wọn ìyẹn burúkú ni wọn ìyẹn dáadáa ni wọn o wọn fẹ́ràn owó torí pé easy money ni kò láàgùn kò gbé kò sọ ọkàn ni mo ní ti five thousand gbà mo ní ti ten thousand gbà ẹ má bínú ìrántí sọ fún mi láàárọ̀ pé aṣọ tẹ́ ẹlẹ́bàá mẹ́ra yẹn oye wọ́n ní ten thousand ní ọ̀dà gbà ẹ ọkù kan ṣe ìbínú báyìí ọ gbọ́dọ̀ bínú ọ gbọ́dọ̀ bínú tọba ọmọ tó ń ṣe kí ni tọba ọmọ tó ń ṣe. anabi ní sàárà ni o anabi ní anabi sallallahu alayhi wa sallam anabi ní sàárà ni. ẹni tí ọba fẹ́ súnmọ́ ọlọ́run ọba àlá kó máa ka kùránì kó máa àdísì àwọn iṣẹ́ ń bẹ téèyàn fojú yẹpẹrẹ téèyàn fi máa wò tó ìjẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba iṣẹ́ ńlá ni àwọn iṣẹ́ kan bẹ téèyàn gbọ́lá fún pé iṣẹ́ eléyìí dáa tó sì jẹ́ pé kódà tó ì téèyàn fi ilẹ̀ ká tọ́jú ọmọ òrukàn ẹni bá tọ́jú ọmọ òrukàn kí lànà bí ní ọlọ́run ṣe fún ana wà káfíìn yẹtí mi ti jáde ká hàtẹ́yìn ànábì ní èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà nínú àlìjánà ni ànábì wa sọwọ́ báyìí ànábì sọwọ́ báyìí nínú ká fún ọmọ ọdún kan lówó àti ká fún ìyàwó wa lówó èwo lọ́lọ́lá jù ẹ kàn sọ lẹ́nu ni èmi ò rò pé bẹ́ẹ̀ lórí ní ìrò ní o lọ́wọ́ ni wọ́n kọ́ àwọn ọmọ orúkọ mẹ́wàá kan síwájú sí èdè kálukú yọ̀mọ̀ wá dìde ha sars èlé lẹ́ni wọ́n nìdí sars àní ní àwọn skul wa wọ́n ti sanwó àwọn ọmọ orúkọ kí àwọn ọmọ àlàyé ká tó sanwó àwọn ọmọ òkú wọ́n sì ti sanwó tiwọn. nínú ká wá fún ìyàwó lówó àti ká fọmọ orúkà lówó èwo ló lọ́lá jù tí ọba ṣe kéwúké ìyàwó ni tí ọba ṣe kéwúkéwú bí ìyàwó bá béèrè nǹkan bóòlù ọmọ ń ṣe ah ẹlẹ́mìí fẹ́ lè bọ́ sọ́lẹ̀ pé sọ fẹ́ pa mí ni ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹja mójútó àwọn ìyàwó wa ẹ̀sìn ni wọ́n o ẹ̀sìn ni wọ́n o ẹni bá ti mú wọn lẹ́sìn <clears throat> kò ní dààmú ẹlẹ́ẹ̀kejì àlèkísùwà òun náà ní pé ọmọ ọ̀rà sọ ó di mélòó jama ó di mélòó fáwọn ọkùnrin ń gbọ́ ẹ̀ kí ni ẹlẹ́ẹ̀kejì ẹ lárúbáwá rẹ̀ káwá sọ yorùbá ẹ̀ kí ni mo pè é ẹ tún wí wọ́n bá àwọn aráńtí ọba délé àlèkísùwà òun náà ni pé ọmọ dasọ fún ọmọ ṣe kíni ọmọ dasọ fún àlèkésùwà ọmọ dasọ fún aṣọ oríṣi mélòó jàmbá aṣọ oríṣi mẹ́ta aṣọ ọ̀sàlẹ̀ pátápátá tó ti gbọ́ yé àti aṣọ tààrin èyí tí wọ́n wọ̀ ní pálọ̀ tí wọ́n wọ̀ àtàṣọ jàlùbáwò ó di mélòó mẹ́ta ní ó bá pé mẹ́rin olú ọmọ mu mélòó mo péjọ wọn mẹ́ta aṣọ ọ̀sàlẹ̀ aṣọ àárín àti jẹ̀lúbà wọn máa rà á fún pépà rẹ bá ká kọ́ ọ́ra sọ hundred níjọ́ kan náà lọ́lẹ́ra Ìbàdàn ìpà rẹ ọ̀ka márùn lọ́ka lọ́lẹ́ra ọlọ́run ní ìwọ́tọ́ bá ní púpọ̀ tó bá ná tíntíntín oye ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tíntíntín náà ni wọ́n máa bùkún fún ọ sẹ́wọ̀n pọ́lọ́ ń pàṣẹ ní lèyún vic àṣẹni tún sàtì mí sàtì á ẹlòmíì ya wọn fa dá ilaha illallah ẹ mọ̀ òkú yàbí ìyàwó ilé ẹ̀kọ́ ni. wọ́n bá jẹ́ pé níwọ̀n bá tó ń ṣe náà ẹ̀ẹ̀mejì lórí rà lọ́dún abẹ́ẹ̀mẹ́ta lórí rà abẹ́ẹ̀mẹ́rin wọ́n náà sá ma ìhà ń kọ́ ọ bó bá ṣe pọ̀ sí náà ni kí wọ́n náà ṣe kí ni kó ṣẹlẹ̀ á sí. ọlọ́run bá pàṣẹ nu Kùránì kẹrì àṣẹ ni o ọlọ́ni wàhálà lè olódì làwọn ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n ń bímọ fún ta ni ń bímọ jàmá ọmọ ta ni wọ́n mọ̀ olódì làwọn ta ni wọ́n bímọ fún ọkọ ọlọ́wọ́n láwọn tí wọ́n bímọ fún yẹn lóṣù kò hàn nà ní táwọn obìnrin ọmọ ná lówó wọ́n mọ̀ fún wọn lówó ẹ máa dáwó sínú báàgì wọn ẹ máa dáwó sínú àpò wọn tí wọ́n bá lápò tí wọ́n bá lápò wọn ní báàgì kò sáà kó síbẹ̀ tó bá ọlọ́pàá ní risk òun nà àìsìkì tí wọ́n máa ná. kìí ṣe pé ó dìgbà tó bá béèrè kó tó ṣe kí ni kó tó fún ọkàn transfer hundred thousand five hundred thousand àbúmọ̀wé kan sìn mo fọ́ kó fi ṣe weekend òun náà fẹ́ràn sẹ́sẹ̀ yàrá àti bàbá rẹ̀ mẹ́ yọ̀ọ̀rà tó dáa ọkàn transfer ten million ọlọ́run kẹ́ lómi débẹ̀ jẹ̀mọ́ la ilaha illallah tí ó gbìyànjú twenty million tẹ́ẹ̀kì tó lọ ọ̀ràn tí mọ́ òun ọ̀ràn tí kò ń ṣe ẹ̀fẹ́ nìkan lánàá ànánà ni ó <laughs> ẹlòmílẹ̀ transfer hundred million sórí hundred million yẹn tó bá fún àwọn obìnrin gàrú kan ọkàn wò báyìí pé eh, ṣé n tí ọwá fún òun náà ni òun retí one kini one billion àbẹ́wò àwọn èèyàn ń bẹ nílé ayé tó jẹ́ pé. Eh, ìyàwó wọn táwọn fẹ́ gbó lọ́wọ́ wọn táwọn gba one billion bí ìgbà tán gba ṣéǹjì ni ẹ̀ mà ọlọ́run ní lè yóò fẹ́ tètè sáà ọlọ́run lòún gba àwọn kan láàyè ìjẹsà lẹ́fù láàfin ṣe kí ni láàfin wò ẹni tá a ṣe dákẹ́ ẹlẹ́fìn ìyanu <laughs> ẹlẹ́fìn ìyanu pé ẹ eh, ọ̀la àyè kan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run kí àwọn yàrá ìwọ́n tó wá jẹ́ pé níwọ̀nba náà ni ìwọ owó níwọ̀n bá tipa rẹ̀ bá ká ó ṣe one thousand one thousand náà nípa bá ká ọmọ fi síbẹ̀ five hundred ọmọ fi síbẹ̀ òun náà sì mọ̀ pé òun ní jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní rísíkù òun náwó tí wọ́n máa ná ọlọ́run bá ní ọrùn yín lọ́wọ́ wákìsì wọ́n tó hún nà lẹ́yìn náà aṣọ tí wọ́n máa wọ̀ ọrùn yín lọ́wọ́ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ nínú Kùránì Karim Suratul Baqara àyà two three three sẹ́yìn kúnyìn tí ìdákọ̀ àyà látàrọ̀ bọ̀jẹ́ tí ń dákọ̀ yẹn táwọn ìyàwó wa kan lè ha ṣẹ́rí àyà two kìíní jama two three three oníkọ́lọ́ lè ka àwọn náà kàwé translation wà ṣé gbogbo ń ta fílẹ̀ ní gbogbo ń ta fílẹ̀ ní ta fi dàdàkudà gbogbo ń ta fílẹ̀ ní sádùn òfin gbà ẹni bá ń tọ́jú ìyàwó rẹ̀ ọ̀nà ọmọ sí fún ẹni bá ń tọ́jú ìyàwó rẹ̀ ọlọ́wọ́n bá aláàyọ́ ọmọ dáàbòbò ọlọ́wọ́n bá aláàyọ́ ọmọ gbéga nígbà wọn ní tọba náwó fún alubára ọlọ́wọ́n gbé ọ̀gá wọ́n sì ní owó ìyàwó ńlá dájú talubára lọ bọ́bá wọn náwó fún ìyàwó bọ̀rọ̀ rẹ̀ ló ṣe rí ọwá ní wọn gbéṣẹ́ wá mọ́ ọlẹ́nìkan ìyá rẹ̀ ibi wọn náà mọ bó ṣe rí lé ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yọ́mọ̀ ìyá mi òun náà ni asukuna òun náà ni ibùgbé ó kéré parí ìyàwó gbọ́dọ̀ ní yàrá kan lọ́dẹ pé yóò mọ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ pé yàrá rẹ̀ ní ó kéré parí ó yàrá kan òwò tẹ̀sẹ̀ wá yàrá ti tiẹ̀ lọ́tọ̀ àjẹ́ pé ó kéré parí fún olùgbàgbọ́ òdodo tó bá máa ti ń ṣe torí yẹn wọ́n kàn mọ́lẹ́jì ní. lọ́dọ̀ rẹ̀ ni káwọn ará èkó káwọn bínú o ẹlòmíràn fẹ́ yàwó méjì sínú yàrá kan o ọlọ́run sọ wọn bí aburú bẹ́ẹ̀ káwọn bínú ẹ lákun o ibi tí wọ́n máa gbé tẹ́nu ẹ̀rọ balẹ̀ pẹ́pẹ́ pé yóò ní pàṣẹ́sì ẹ̀yin gbé yàrá kan ẹ̀ lè gbàlejò àlejò oní òwà sùn tì yín ṣé ìyá yín ló sùn tì yín àbí bàbá yín bẹ́ẹ̀ jọ sùn ọkọ àtìyàwó àti bàbá wọ́n jọ sùn yàrá kan irú gbèsè ayé bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́jẹ́ nìkan wọ́n gbèrú ẹ̀ gbogbo àwọn tó ń gbèrú ẹ̀ kọ́lọ́ bá sànú wọn ó fún ní ilé ọlọ́wọ́n bá ní asikinu hunna min haythu sakantum min ujidikum ọlọ́wọ́n bá ní ẹ fi wọ́n sínú ilé tọ́jẹ́ pé ẹ̀ ń gbé ẹ fi wọ́n sínú ilé asikinu hunna ọlọ́wọ́n ní àwọn nìkan wọ́n kọ́lé ó ní ẹ fi wọ́n bọnú ilé èdè lábá <laughs> ilé lélẹ yàrá ilé mọmúdání ọlọ́wọ́n ní asìkì nù húnà húnà ẹ̀fì wọn bọnú lé sáwọn ni wọ́n ní kọ́kọ́ lé ẹni tó bá fi hàn bọnú lé ní ọkọ̀ lé wọ́n lọ́kọ̀ lé tọ́ba ya olówó ní owó ọjà rẹ̀ wọ́n yà ya ọ ni ọ́ da owó ẹ̀ padà fún àfi tọ́ba máa tó ń ṣe lókun tọ́ba wa lè kọ́lé ọwọ́ àgbàlé tọ́ba ràn ọ́ lọ́wọ́ ìgbésẹ̀ ìjọba lé ọ́ da owó rẹ̀ padà fún àfi tọ́ba lóun bù ọ́ obìnrin ó sì máa bòyàn lówó ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba àlá ọ̀dà ọ̀dà àmọ́ sixty percent kí ni mo gbé jọ̀mọ́ sixty percent oyè èèyàn gbọ́dọ̀ gbọ́rọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ torí ẹ̀ ó lè sọ direct ó sì lè sọ indirect àṣẹ rẹ̀ ò ní ràn lẹ̀ dáadáa ọmọ ìyá tí máa bọ́ sòdodo ọ̀rọ̀ mímú òjòkó sí lọ́ọ̀lẹ̀ tara bọ́sẹ́ mọ́sọ̀lẹ́ o tọ́wọ́ fẹ́ máa kọ̀ǹtírò obìnrin irú kàdíjà tó nǹkan láyé máa o táwọn bí ń kọ̀ǹtírò rẹ̀ pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ fẹ́ obìnrin àwọn máa fún ni tí ń fẹ́ ni o oníjọ́ sọ sábẹ́ o bọ́ọ̀ bá ti ń yáwó tọ̀ sán ọ́dìgbà kúlẹ̀ o àṣẹ rẹ̀ ò ní máa o àwọn ọ̀lẹ́ kan bẹ́ẹ̀ sì lọ́jẹ́ pé wọ́n kàn kásùbà tán wọ́n sì lọ lè gbọ́n bẹ́ẹ̀dì wọ́n sì sùn padà sínú ilé ajé àná máa pé oúnjẹ yín ti wà lórí tébù tẹ́ bá jí aníkélódé ó ní iṣẹ́ lọ déédé ó sì wá mí tọ́lá àwọn ọmọ rẹ̀ ìyá wọn ni wọ́n máa wá tẹ̀lé torí ìyá wọn ni ń fún wọn lówó àwọn ọmọ sì dẹni tí ń fún wọn lówó mọ̀ tọ́ba ní kọ́m yóò ní mọ́mí ń pè mí màmá ní kí n wá mo ní kọ́ kọ́m ó ní sọ́ọ̀rì sà my mom calls for me. ọ̀dà lè dáyà yín lóhùn tó bá dé kọ́ wá kí ló dá ọ́. ẹ dákun ẹ má sọ̀lẹ́ o ẹ má ṣàdúrà lóru ẹ má ṣiṣẹ́ lọ́sàn. títí kan ọba lọ tí lọ lè wá mí ọlọ́run ní gba kọ̀wá àmọ̀ lọ́wọ́ rẹ o kò ní sọ ọ́ dẹni ẹ̀yìn o ọlọ́run ní ju ọ ìyàwó ẹ o ọ sàmí ọmọ ní wá wá ọ̀yà lè ṣe nǹkan yẹn táyé ló ń gbé yẹn ìwọ ni wọ́n ní kọ́ ọmọ mójútó òun ni wọ́n ń ṣe kí ni òun ni mójútó wọ́. ìtààmù ha ẹlẹ́kẹrin òun náà ni pé a máa fún un lóúnjẹ ṣẹlẹ bí ṣe ń kàn yẹn gbogbo ìlọ́lá yà àtàdísì ìtààmù ha obìnrin fẹ́ràn oúnjẹ wọ́n sì fẹ́ràn oúnjẹ báwọn náà ṣe fẹ́ràn oúnjẹ àwa lè wá lè rọ́jú àmọ́ àwọn lè rọ́jú bí àwa tẹ́bí ti ń pọ̀ obìnrin yóò máa ṣe nǹkan mẹ́ta bí ọba máa jalè yóò máa ṣe sìná bí ọba máa ṣe sìná yóò máa tọrọ bára tí ọba ṣe ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yẹ kò lè survive èwo ni wọ́n wá tọrọ kọ́lọ̀ ní ìyàwó rẹ̀ ọmọ ṣe mẹ́tẹ̀ẹ̀ta jẹ mọ́ bí ọba máa jalè yóò máa ṣe kí ni jama yóò máa ṣàgbèrè tọ́lá àwọn tí ó mú lówó wọ́n padà fàgbèrè lọ àbí kí ọmọ tọrọ bára oníṣàgbèrè àmọ́ yóò di babiala wọ́n ní òun náà ní ń bọ̀ ní tí ń bọ̀ àtọ̀rọ̀ gàrí mú àtọ̀rọ̀ láìsí torí pé àwọn ọmọ rẹ̀ ìdí ń pa wọ́n ìwọ ló sì wá wúlò yìí. àdébọ̀ Muhammad sasala ń jókòó njọ́ kan Muawiya al-Kushairi kọ́lọ́mbà ayọ́nu sí wọn radiyallahu ó ní kúlìtì onímọ̀sọ́fà náà pé ya Rasulullah ìwò òjíṣẹ́ ọlọ́run máa hákù sáwùjẹ́ ti àdínà àlè àwọn ètò òwòlẹ́ ká máa fáwọn ìyàwó wa tó di dandan lérí wa tó dọ̀rọ̀ àyàn àdébìnrin àtúntì àìmà ha ìdá àtọ̀ àìmta tó bá ti ń jẹun ọgbọ́dọ̀ mọ́ máa ń fún lóúnjẹ wọ́n tẹ̀tù sí wàhá tàṣẹ́yìntà wọ́n bá ti ń wọṣọ ọgbọ́dọ̀ mọ́ máa fún lọ́sọ̀ a jẹ́ pé ká máa ra oúnjẹ sílé ọ wà nínú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún àwọn ìyàwó ìyàwó wa a gbọ́dọ̀ mọ́ wá sọ pé ibàrà kan lánàá ibàrà kan jẹ ta lójoojúmọ́ la ń jí sílé ayé bàbá sì tẹ́yìn jìnnà là máa jẹun oúnjẹ dà gẹ́gẹ́ bí epo tá a rọ sínú jẹnẹrétọ̀ ni tí èèyàn bá fẹ́ kí jẹnẹrétọ̀ kú kí lèèyàn ó ṣe ìnirọ́pọ̀ síbẹ̀ mọ́ bá a bá ti jẹun tá a jẹun tá a bá ti jẹun mọ́ kí náà padà ṣẹlẹ̀ á kú ni tó ṣe jẹ́ pé ọ̀ tẹ̀ra mọ́ṣẹ́ kéde oníwọ̀n ló ń jẹ tó ṣe jẹ́ pé tá a bá ń jáde lọ kí là máa gbà wọn lọ àwọn wá dídé mú wọn lọ ẹ̀rí gbogbo táwọn fowó sí yẹn pátá lẹ́yìn ìgbà tẹ́yìn bá yóò ní o bí àwọn ọdẹ bá ti wá ń jẹun ọmọkúṣẹ́ ọkùnrin ni ọ́ o ti kọ́lé èrà mọ́tò hun àwọn òun fún lóúnjẹ mẹ́ta ọkùnrin ni ọ́ ọkùnrin ni ọ́ nítorí sẹ́yìn wọ́n ló jí ẹ̀sìn ọlọ́run fún torí bẹ́yàn bá jẹun kò lè rúkú bẹ́yàn jẹun kò lè fẹ́rí kalẹ̀ bẹ́yàn jẹun kò lè ṣe tìláwà bẹ́yàn jẹun kò jàlè bá bọ́ lọ́rùn nìkọ́ bọ́ fò lọ bẹ́yàn bá jẹun. gbogbo àwọn táà fún ìyàwó olóúnjẹ kọ́lọ́mọ jẹ ọ̀tán lọ́wọ́ wa o àwọn táà fún olóúnjẹ kọ́lọ́run wa lẹ́mìí kalẹ̀ mọ́ fún olóúnjẹ kálukú náà mara ẹ̀ ẹja lè túbọ̀ tí wọ́n wọ̀n fún ọ níjọ́ lè kìyàmà níjọ́ máa wọ́n sẹ́rí rẹ gbogbo sọ́dọ̀kà rẹ kò sí ìtì ọ lọ ìwọ́n ti gbàgbé àmọ́ lọ́wọ́ gbàgbé tí wọ́n bá kó àwọn sẹ́ rẹ àwọn àwẹ̀ àwọn sàká ájì gbogbo tó ṣe wọ́n wọ àwọn gbogbo ráìsì ẹ̀wà tòmátò ata màmá ẹran ẹja wọ́n wọ gbogbo ẹ̀ wọ́n wọ̀n ọwọ́ àgbé wà lìjẹ́ náà lọ pẹ̀lú májẹ̀mú kọ́ mọ́ máa sọ̀sọ́kúsọ tí màmá sàrà jẹ́ à ń sọ̀sọ́kúsọ àwọn ọkọ o à máa ń sọ̀sọ́kúsọ o ọ̀rọ̀ tí wọ́n sọ fóbìnrin owó tó fi lẹ̀ gan kò sì ní fẹ́ mu mọ́ ajẹ́pẹ́ tá a bá fẹ́ fún wọn ní sàárà ká máa fún wọn pẹ̀lú ọ̀yàyà ká máa fún wọn pẹ̀lú ẹ̀rín ká máa fún wọn pẹ̀lú kíni pẹ̀lú pẹ́tìn ká máa fún wọn pẹ̀lú gbogbo ẹ̀ ó fún lóyún tá ó tún pẹ́tì ó fún lóyún tá ó tún ọ̀gẹ̀ ó fún lóyún tá kété pé wà fún lóyún wà bínú jẹ́lẹ̀ àwọn ni àbúrẹ́dọ̀ àní fífílẹ̀ kí ni mo ṣe fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni nítorí pé kọ̀ọ̀mà ti ń ṣe kí ni kọ̀ọ̀mà ti ń ṣe ẹ̀yọ́ màyá mi kọ́lọ̀ musa bùkún ẹnì kọ̀ọ̀kan wájú báyìí lọ ní táwọn fi tọ́ wọn táwọn fi bọ́ wọn kọ́lọ̀ mọ́jọ jẹ wáyé à ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anábì ní kàfá abèlè mari yìí sí máa má tún èyí náà fún èyí náà fún rẹ ti tó ó ti tó ó ti tó ní tí ó torí ẹ̀ wọ náà àlébi ni ó ti tó lẹ́sẹ̀ fún ọkọ ọkọ ọkọ ìyàwó kó wá pa ayìnbó yíyá mayakut kó fi àwọn tí wọ́n ní kó máa fọ́ lóúnjẹ kó fi wọ́n sílẹ̀ ìyàwó àtọmọ ọ̀pọ̀ àwọn tì kó máa wá rìn káàkiri kó máa kùnlá tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ mu àlébi ni ó ti tó lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ nǹkan ti tó ẹ̀ mọ́tò ń dì ó ti tó lẹ́sẹ̀ tó fi wọná èyí ti tó wọná Allahu akbar ànábì lọ sọ ọ ànábì ní eléyìí ti tó wọná ọ̀kan náà sàábà yẹn náà tí ó kọ rẹ̀ mọ́ ọ pàdé ọ̀kan nínú àwọn tẹ́mọ̀ ṣe kálúwà ọ pàdé rẹ̀ mọ́ṣáláṣí kan tí ń ṣe kálúwà ń bẹ̀ ó ní kí ló ń ṣe olóhùn òun fẹ́ ṣe kálúwà ni jọ mélòó àwọn ah, níbi oṣù mẹ́ta oṣù mẹ́rin káka pẹ́ńbẹ̀ náà ní ká fi wójú eré ọlọ́ àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ kí ni wọ́n máa jẹ olówó ní ọwọ́ mi sì fúnra wọn sàábà yẹn wá ka àdìsí mọ́ka yìí nígbà níbi ni ó ti tó léṣe tó máa rù káàkiri tó fi rí bínú ọlọ́run látara pé ó fìyàwó àtọmọ́lẹ̀ òfin ọlọ́njẹ máa ń yẹ kúùtù àlùkúùtù bí náà pé àlùkúùtù jẹba oúnjẹ láfi láwọn tẹ́ máa rárìn ká yẹn máa rárìn ká yẹn ẹ lè bẹ̀rù ọlọ́run jáde ńlé lóṣù mẹ́jọ lọ́dún kan lóṣù mẹ́rin lóṣù mẹ́ta ọ̀wẹ̀ ìwò máa wọ́n ní àgàdì ti tán oníyàn òfin wọn lè fọ́ ọlọ́run ọ̀wọ́ náà wọ́n ló ti tó lẹ́sẹ̀ fún ọ wọ́n ní ká má dì mí rú má ẹjá lè kéwú kéwú ní ká máa ké àdíyùsì ní ká máa kà nípa ní kàdíyùsì yọ̀wọ̀n ló sì ẹjọ́ rọ̀ rẹ̀ gbogbo tá lóhun ṣe ń dára bá àmọ̀ fúlànà ni wọ́n padà wá dànù ni o torí ó fi ọ̀nà yẹn lẹ́yìn lè ṣe kí ni ilé ṣe náfìlà tí wọ́n ní gbà nítorí náfìlà yẹn ó ti ba ọ̀nà yẹn jẹ́ lé ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́ẹ̀kẹ́ ló lélẹ́ẹ̀dẹ́mọ̀ kàtá yìí ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹ̀sìn kíláàsì máa ẹlẹ́kẹrin oúnjẹ kí lálákọ̀ọ́kọ́ yá owó ẹlẹ́kẹjì kọjá máa ẹ́ aṣọ ẹ́ ẹlẹ́kẹta ilé ẹlẹ́kẹrin oúnjẹ wọ́n wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin bí ìyàwó rẹ̀ bá ní nífẹ̀ẹ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n mójútó ẹ̀ ní ṣètò láti ẹ̀ ní kọ́ra yín lẹ̀ ẹ̀ lóra yín gbó títí títí àwọn ọmọ yóò lálùbáríkà ẹni sẹ́ra yín tọba ti wá ń sáhun hindi hindi yìí ó ìyàwó Abu hindi bintu atuba bintu Utba ó lè ó ní Abu ó ní Abu ahun ni ó ọ̀háwọ́ díẹ̀ sọ ma pé bí ẹ bá ṣe hawọ́ nígbà ni ó. torí ọ̀rọ̀ ọgbà náà là ń sọ yìí láyọ̀ tí ní mínà náfàkọ̀ kò kí ń fún mi ní owó tó tó wá jẹun má yẹ kì fi ní ọ̀yẹ́ kì fi bàní kò ní fún mi lówó tó tó wá jẹun ilá ma àkàṣù má lìhì àfẹ́yí tí ń bá jí tí ń bá mú àfẹ́yí tí ń bá sékíní tí ń bá mú tí ń bá jí mú jí mú yẹn ni pé kìí so lè wọ́n pè yẹn kéèyàn ó jí nǹkan ni pé kóyìn ṣe kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ kó sì lọ lè mú láì gbà yọ̀ǹda àfẹ́yí tí ń bá lọ lè mú láì gbà yọ̀ǹda bìgẹ́rì ilmi yìí láì ṣe pé yọ mọ̀ sí kò ní mà nǹkan ara mú àṣekínní àṣìjẹun fàálẹ̀ aláyẹ̀mí dálíkà mi jóná ẹwọ obìnrin dáadáa ó ní ṣèṣe pé mo ti rí ìbínú ọlọ́run pẹ̀lú ẹ̀ ṣèṣe pé mo ti lùgbà mo ti lùgbà díẹ̀ ṣẹ̀ anábì ní kóòsì mi máàlì yìí anábì ní ọ̀ṣẹ́ o anábì <laughs> ní ọ̀ṣẹ́ ebi ń pa yín owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ọwọ́ àlọ́ lè mú owó ẹ fi jẹun anábì ní ọ̀sẹ̀ húsì mi máàlì yìí tọ́wọ́ adijọ́ mi tó tó mú húsì mi máàlì yìí lọ́lẹ̀ mú nínú owó rẹ̀ bíl ma'ruf ẹ̀rí bracket bíl ma'ruf bí bá ṣe ń fún yín tẹ́lẹ̀ ń fún yín ní ten naira ẹ lè mú fifteen naira fourteen naira ti dígí ní ó ti dole. àdébìnrin bíl ma'ruf bí bá ṣe ń ṣe kí ni <laughs> bí bá ṣe ń fún yín tẹ́lẹ̀ má yẹ kìfì kí dédé yìí tí ó tó ìwọ náà jẹun bí bá ṣe ń fún yín bó ṣe máa fi jẹun tẹ́lẹ̀ wọ́n yẹ kìfì bàníkà àwọn wọ́n yẹ kìfì bàníkì bàníkì torí kì òun arábìnrin yẹn àtẹ̀yìn tí ó tó àwọn ọmọ rẹ̀ jẹun. owó kí ni ànábìnrin kan mú owó kí ni jama owó oúnjẹ nítorí pé bí èèyàn bá jẹun yóò kú ló ṣe pé mọ̀jà máa fi oúnjẹ ṣeré o nígbà míì nǹkan máa ń dá o téèyàn ọmọ ọmọlẹ́jì o àmọ́ bí kẹ́ mọ̀jẹ̀ òun kọ́ o ànábì náà tó ní àwọn ìyàwó ànábì tẹ́lẹ̀ ànábì nígbà míì àwọn èdè àná fóṣù mẹ́ta àfi kíni ìlàlẹ̀ àsùwàdáàni àti làbídùn àti kíni àti kíni àtomi tí wọ́n jẹun <laughs> tọ́wọ́n wá pàtàkì pé ànábì rọ́jú ó sọ òkúta mọ́kùn wọ́n mú mi wọ́n sì ń jẹ làbídùn àmọ́ kò tẹ́ wọn lọ́rùn wọn ò lẹ́nu jẹ wọn láwọn kan míì jẹ bíi dẹ́kíìkì wọn wá jẹ làbídùn àtomi fódìdí oṣù mẹ́ta nínú ìgbà wákan wọn ní odidi oṣù kan wọ́n sì jẹ yẹn àbí wọ́n jẹ gẹ́gẹ́ ẹ̀hìn náà máa jẹun tí ọba wà nígbà tí ọba sí púpọ̀ rẹpẹtẹ àmọ́ pé kò ní í jẹun rárá kò sì ti ń jẹ bẹ́ẹ̀ fúnra àwọn afáà wọ́n ṣe fásitì débi pé tọkùnrin bá rí pé bí òun bá dé yìí òun ò lè profile oúnjẹ mọ́ wọ́n ní kọ́ yọ̀ọ̀dà ìyàwó yẹn kọ́ máa lọ lé wọn torí pé yọ padà kú sílé rẹ̀ yìí bí o bá sì kú yóò máa jalè bí o bá jalè yóò máa ṣe sìnà tí o bá ṣe sìnà yóò máa tọrọ bára yóò dojú tà ló mà wọ́n ní kú yọ̀ǹda rẹ̀ torí pé tipa rẹ̀ ọba ti kàn jẹ mọ́ ẹ̀yọ́ màá yá mi gbogbo ẹ̀yọ́ ọkùnrin tẹ́ bá ya hun kí lànàbì ní káwọn ìyàwó yẹn ọmọ ṣe fún yín wọ́n ní ká máa atm yín ká máa mú lọ sí ibi tí wọ́n ti gba atm card kí wọ́n lọ bẹ̀ five hundred ló ń fún wọn àwọn mẹ́rin èló nìyẹn two thousand láàárọ̀ two thousand lọ́sàn-án two thousand lálẹ́ ó dè lọ ìyàwó kan ọmọ mẹ́ta ó dè lọ ó di six thousand tó bá ti dé bí atm atm báyìí ọkàn ra tẹ six thousand pápá lọ́ba gbà láti lọ́ba gbà láti níbo ló ti ń bọ̀ mo lè gbowó ni mo lo tẹ́lẹ̀ káàdì mi mo rí nígbèrè yín ọlọ́run jẹ́ kó wa jìnnà ọlọ́run bá falùbáríkà sówó yín ìwọ́n tó gbowó lówó sí ọyọ́dà kan ṣàdúrà ọlọ́run tó fi ilẹ̀ fún wa kò ní kánjú pa yín ọlọ́run wa ní kọ́ máa pọ̀ sí ọlọ́run wa aláà yóò wá dé kẹ́ jíde gbogbo àwọn ọmọ yìí àtìmí náà ẹ kó wa wàlìjẹ́ náà ni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹgbà yìí tẹ̀ mú yín ní tó ṣe ló ṣe kọjá lè ọmọ yàrá kí mo ló ṣe súnà àbáyé náà ti gbọ́ yé di ọjà rẹ̀ ó ti gbọ́ yé súnà ni bàbá ilé kílódé òfin ṣẹlẹ̀ ó lè ní ẹ kìí so lè anábì ló fún obìnrin tẹ́bi bá ń pa ní bàmísà tó sì dá lójú pé wọ́n ń bẹ ní ọwọ́ ọkọ rẹ̀ kọ́lẹ̀ lè gbà ẹlẹ́karùn-ún ádámù tọ́lú bí ha nínú àwọn ìwọ̀ tó máa fún yàwó rẹ̀ ọgbọ̀rọ̀ náà ọgbọ̀rọ̀ sí kíni ọgbọ̀rọ̀ náà anábì ni wàlá tẹ́jẹ̀rí bìlì wọ́jì ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́n bá wa gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ à ìbínú ọlọ́wọ́n bá lè ká o ànábì ní má ṣe nǹkan ó ti ṣe kí ni ó ti ṣe lórúkọ sí ní à ẹ mọ̀ láwọn kéésìsì pé afá ó mọ ń tọ́ ń pèpè lọ́bẹ̀ ni ó rẹ̀ ló ń gbà ní ọlọ́ ànábì lọ́dọ̀ àrùn gbọ̀n sí ó sì ní ká dá sí ìyẹn ànábì yẹn lùyàwó kí ló dé wọ́n lùyàwó ọwọ́ akọ́ṣẹ́ ànábì níbi irun gbọ̀n ọkọ́ṣẹ́ ànábì níbi ká máa tọ́jú obìnrin ẹni bá lu obìnrin yẹyẹ yẹyẹ ni ọlọ́run sì yẹyẹ láyé ń bí kó tó kú o ọlọ́run sọ́nu kọ́ ọ́nà sùrọ́tù ànìsá àbí tọ́lọ́ ní wọ́n dẹ̀rẹ̀ bọ̀ hàn àbí ẹnà wọn ẹnà wọn tó wà ń bẹ̀ yẹn ànábì ni wọ́n ṣàlàyé ẹ̀ ànábì wọn látàrí ànábì ni wọ́n dẹ̀rẹ̀ bọ̀ hàn náà tọ́lẹ̀ bá ń sẹ́yìn rà bá rẹ̀ fẹ́ẹ́bà nà wọn ẹ gbọ́dọ̀ nà wọn nínà tí yọ torí tàbá fàdísì yẹn tu àwọn ìyá yọ jẹ wọ́n jẹ wọ́n jẹ dẹ́ndẹ́ àbí ọlọ́run yẹn nà wọ́n ẹni ẹni mú igi àpólà nínà náà ni ẹni mú wáyà tẹlifíṣàn nínà náà ni ẹni tó mú bẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀tì sọ́jà tọ́fà ayọ̀ tó bẹ̀rẹ̀ sí fin nínà náà ni bóyá mú irin tọ́lá ọmọ lérí nínà náà ni tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà kan bẹnu kùnà tó jẹ́ pé tá a bá fàdí sì tu ọ̀tọ̀ ni tọ́lá wọn bá ń sọ ọ̀tọ̀ ni táwọn ṣe kí ni táwọn ṣe táwọn gbọ́yé tó fi jẹ́ pé mọ́ fi súnà lẹ́ẹ̀kọ́ mọ́ sórí bó àbí inú àyàwó ni àlè inú àyàwó ni iṣó tí ń jálò àlá inú àyàwó níbo láti rí jama inú àdísì nídìí bẹ́ẹ̀ ìyẹn máa yá mi ẹ̀dá torí tọ́lọ́wọ́n bá wa adébìnrin máa ma gbóbìnrin lójú ẹ̀ máa ma lu obìnrin ìwọ rẹ̀ ni ọ̀gbọ́dọ̀ ná nínú bá ń bí ọ ẹ ọ lè sọ̀rọ̀ sí kọjáde Kunle ń lè kọlọ mọ́ṣáláṣí ìgbà tó fi darí dé inú rẹ̀ ti ṣe kí ni yóò tó rọ̀ kọ́dà tó bá tó ń bọ̀ láti mọ́ṣáláṣí ó tún rántí wàá ṣòro hùn náà bil ma'ruf ọba tún ra igbó ọtí lọ́wọ́ fún ọyà Mr Big ọfà láìlọ́nù méjì hamburger àti ìwọ ni èyí tí wọ́n ń ṣe sínú pálí yẹn bísà àbí tó ń gbóná mọ́lá yìí tó tutù tó gbóná ó ń gbé pálí kalẹ̀ báyìí oyé ọkàn fi àwọn ó gbé àwọn five alive rẹ ó fi ṣe kíni ó fi tì ń dín ọmọ ìṣẹ́ ní àbújá jẹun ara ọmọ tì í fi ah ẹni mo sọ adúrú ọ̀rọ̀ yìí sí kó tó jáde ó tún wá ní wàá ṣèrò ohun ná bil ma'ruf ló ń fẹ́ máa tẹ̀lé ah, ẹni ọlọ́run àmọ́ tó bá ló lo egun ọ̀fẹ́ lo egun ah, egun rẹ̀ jẹ́gun ẹ lọ àmọ́ lọ́n kápá wọ náà dáadáa ni ọmọ ṣe o aburú ti sìn yẹn ẹ̀mí rẹ̀ padà rọ̀ tó bá fi dáadáa dùn dáadáa sùúrù dáadáa sùúrù lèyàn fi ń sọkọ obìnrin kò sí bó ti lè ya àwòkán tó yọ padà rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ni òkè ní ọ̀rọ̀ rẹ o ọlọ́run ọ̀rọ̀ pẹ̀lú dáadáa tó ń ṣe torí àwọn àjẹsà olè sàn ilẹ̀ ìsà dáadáa ọlọ́run mọ́ fi dáadáa pàrọ̀ fún yẹn ìdùnnú lọ fẹ́ rí lára tó fi ṣe dáadáa ọlọ́run wa yóò rọ̀ yóò tún rọ̀ yóò wá sọ di irinṣẹ́ ìdùnnú fọ̀ bọ́lá ọ̀sẹ̀ máa ń ṣe nìyẹn lẹ́yìn náà Adamu tẹ̀kùbí ìhà ọgbọ́dọ̀ máa yọ àlébù tọ́lọ́hún fi sí la kọ́ ma wá fi sọ̀rọ̀ sí nígbà tẹ́ ẹ bá ń jà àbí nígbà tẹ́ ẹ bá ń ṣẹ̀fẹ̀ wọn náà wọ ẹsẹ̀ rẹ bó ṣe wọ́ wọn náà wojú ẹ bó ṣe tóbi wọn náà wo mú ẹwé tí ẹ pọnpọn ọkùnrin dáadáa ṣe bẹ́ẹ̀ àbí kọ́ ọmọ aràn sílé wọn àǹtí ẹ̀ náà ẹ̀ bá ọkọ̀ mílíọ̀nù sì ọmọ kan ọmọ mẹ́rin ni A'udhu billah. A'udhu billah. Uh-uh. You're a brother. You're a brother in Islam. Owó ìṣe aláìmọ̀kan. Owó ìṣe kí ni jàmbá? Owó ìṣe aláìmọ̀kan. Má wù aláìmọ̀kan. Má máa yọ àléébù. Ìyẹn harun. Má máa yọ àléébù. Ó fi ṣe lẹ́gẹ́ tó ní. Wọ́n máa ti harun. Wọ́n gbà pé àsìkò tààjú ti ṣe kí ni? Ó ti tó nìyẹn. Ó tún lè rìkọ́dì ẹ̀ pé mo fẹ́ pa á lẹ́yìn tó bá jí. Igbó ta lélẹ́yìí. Ó ní kí ni tó <laughs> ọgbàgbé láìfi tiẹ̀ ẹ̀yìn gbogbo obìnrin ló ní láìfi ti tiẹ̀ òṣèbìnrin kan tó pé bọ́n fẹ́yàwó ọgọ́rùn-ún tó ń kọ́lẹ̀ tó ń fẹ́ ìkọ̀kọ́ mọ̀ gbé láìfi tiẹ̀ wá ni nítorí pé ọlọ́mọba nìkan lọ́ba tó perfect adam alhaj illa filibait ọgbọ̀rọ̀ yàn lódì kọ wá jáde kọ mọ́ wà lé mọ́ anábìnrin wala tahjur illa filibait anábìnrin ọgbọ̀rọ̀ yàn yàwó rẹ̀ lódì kọ wá jáde kó lé kọ mọ́ wà lé mọ́ torí pé bí o ṣe fílẹ̀ sínú lé yẹn o fílẹ̀ pẹ̀lú ṣètọ́ni àwọn tó bá wà nù lé ó lè yàn lódì nù lé o àbí àmọ́ má yàn lódì jáde kó nù kọ́ wá jáde kó nù lé níbo lẹ́ ti ń bọ̀ ò ní dáhùn báwo ni sẹ́lẹ̀ ni ó ní kọ̀ọ̀kan kí lẹ fẹ́ jẹ ó ní má wọ̀rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ní máa dùn obìnrin tó bá nílà ká inú obìnrin tó bá lẹ́sìn ó sì fẹ́ sùn ọkàn yìí sí ó tún wá bọ̀ lódì kejì ó tún kẹ̀yìn sí padà ó tún padà wá bí ó tún yí padà ọmọ wa yí lọ́mọ yí wọ̀ ọ wá gbìyànjú kọ́ mọ́rẹ̀ ó gbé ẹ̀dùn ọlọ́sẹ̀ kí ni ọmọ rẹ̀ rẹ̀ tọ́ba ti rẹ́rìn ó ti bọ́sẹ̀ ó ti bọ́sẹ̀ tọ́ba ti rẹ́rìn ó mú mọ́ra ó mú mọ́ra títí tí ó fi sọ pé ọ̀dà ẹ̀ má bínú èyí ní ṣe bẹ́ẹ̀ mọ́ subhanallah ìtànfẹ̀ lọ́kùnrin nìyẹn kìtì pé wà jáde ọwọ́ àkókò ńlẹ̀ ó mú aṣọ rẹ̀ mẹ́ta mẹ́rin ọwọ́ àmọ̀sùnbíṣẹ́ ẹlòmíì mọ̀sùn mọ́tò yọ pàkì mọ́tò sí yí street yọ lọ sùn bẹ̀ ah nǹkan bẹ́ẹ̀ o bárábìnrin náà bá ti yẹ yàkóyà fáwọn kò ní wá ọkùnrin mi ló le ló le mọ obìnrin ó le mọ débi pé obìnrin yẹn náà padà wá di ọ̀dájú kàn ṣe wọ́ọ̀rì mọ́ ó sì kọ́ ọkọ̀ òníri kọ̀ ẹlẹ́kẹjọ ìlàjú hàn ọmọ ara ògùn fún tọ́ba rẹ̀ ṣẹlẹ̀ àwọn afá ìyapa lábala ilé yìí rẹpẹtẹ kọ́dà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà sọ̀rọ̀ lérí ẹ̀ táwọn afá kọ̀ọ̀kan lọ síbi pé kì í ṣe dandan ká ògùn fún obìnrin wa tọ́ba rẹ̀ nítorí pé kò sí nínú responsibilities wa bọ̀tà àwọn àfáà nínú ìmọ̀ta àkìrín táwọn dé lọ́wọ́ gbẹ̀yìn àwọn jẹ́ oyé wáyé pé ah, ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó lásìkò tí wàá tà lò lọ́wọ́ yìí nítorí pé oògùn oyé ó ti dà gẹ́gẹ́ bí oúnjẹ tá à ń rà fún yàwó torí pé àlàáfíà tá à ń lò tó nǹkan mọ́ oúnjẹ tá à ń jẹ ògbádùn dáadáa mọ́ bébí sẹ́ńpọ̀ obìnrin òtí bẹ́ẹ̀ ni wọ́n máa pé kíní kan sóhun ẹ̀ ló ṣe nínú àwọn ìwọ ọkọ òun náà ni ká máa ra oògùn fún sọmọ pé oògùn tó ra fún yìí sàárà ló ṣe nígbà wọn ní kọ́ ọ ṣe sàárà fún aráàta nígbà yóò tó ní sàárà fún ìyàwó rẹ lẹ́yìn náà ìyàwó rẹ dàgẹ́ bí mọ́ṣíìnì mọ́ṣíìnì rẹ tí òṣìṣẹ́ mọ́ ó fi ọ́ìlì sí ẹ ọ́dì ọ́ìlì àbí ó fi pẹtrol sí ẹ̀yìn ìyàwó rẹ náà wá síkì ọ́ dáhùn ó ní pẹtrol sí abóni pẹtrol ó ṣe ní pẹtrol abóni ṣe jẹ ẹjẹ àwọn tọ́jú àwọn ìyàwó wa o làwọn búrọ́dà kan tí wọ́n ti yá dáadáa kalẹ̀ ká kan yókùn yọkàn ni ẹ wá gbé o òun ti ka fatiwa wọn ní leisa leisa ìlàjú ha hakan alay ọgbádùn ọgbádùn ọgbádùn dáadáa ni o ọgbádé ọmọ ọgbádùn dáadáa ọba gbádùn dáadáa wọn mọ̀ pé bọ́ bá dáhùn pátápátá àwọn ọmọ rẹ̀ ọmọ ráre àmọ́ tí wọ́n bá di pé àárẹ̀ náà kọjá abẹ́ ẹ̀kọ́ lọ́mọdé àmọ́ àwọn ẹbí náà lè ṣe kí ni wọ́n lè dá sí lọ́tún àti lọ́sìn ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀yọ́ máa yá mi àtàlátòkù bìsáwùjà ká máa ṣẹ̀fẹ̀ pẹ̀lú wọn ká rọ̀ fún wọn ká máa ṣẹ̀fẹ̀ pẹ̀lú wọn ká máa ṣeré pẹ̀lú wọn ká máa jẹ́ kí ni wọ́n máa dùn pẹ̀lú eré eré ká máa dáwẹ́kẹ̀ ká máa ṣàwàdà ká máa ṣẹ̀fẹ̀ tí ò ní ṣe rọ́ńbẹ̀ tí ò sì ní ṣe ebú mbẹ̀ wọ́n níjọ́ kan àwọn habasha àwọn habasha ṣé habash nàbí habsh alẹ́ ilmu indala alhabash wọ́n ní alhabashi yìí wọ́n ní wọ́n wá sí Madina wọ́n wá ń ṣeré wọ́n kà ń ṣeré bí ká máa mùjàkadì ìyàwó Aisha wa sẹ́fà anábì pé òun fẹ́ wòran anábì wa ni wọ́n fẹ́ wòran wọ́n wá gbé ah, ìjàgbọ́n rẹ̀ báyìí ó gbé ilé anábì ní èjìká wọ́n wá ń wo anábì àmì ni wọ́n ń wo àwọn tí wọ́n ń ṣeré yẹn nígbà sì tó àsìkò anábì ní sótó àbí ó tún wò sí ah, olótóbà ẹ ní bá lọlé ọ̀rẹ́ ẹ̀rìn inú rẹ̀ dùn pé àti ni wọ́n máa ń fọyàn mọ́lẹ̀ àwọn kan máa ń fi ẹ̀rí yìí wọ́n fi ń ṣe ẹ̀rí pé èyí lè wọlé sílẹ̀ ipe èyí lè wọlé sílẹ̀ ẹ̀sìn àwọn èbúté ọmọ pátá máa ń wíwì kú máa bọ́ bá ti gbọ́ nǹkan tí ọba ti yí ọ béèrè àwọn àfa àwọn eléyìí ò sínú àwòrán o wọn ò sínú àwòrán wọn ò sínú pé wọ́n bọ́ àwọn ibi tí ò yẹ kí wọ́n bọ́ sílẹ̀ wọ́n bọ́ sílẹ̀ o wọn ò sì wọṣọ tọ́wọ́ sí kíni tọ́ ha táwọn máa rí gbogbo bàdí àti gbogbo wájú ọkùnrin báyìí tí ọmọ lọ tọ́mọ bọ̀ nídìí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ ìyàwó ẹ̀ láàyè kọ́ ọmọ wo fíìmù àbí kọ́ ọmọ wo wrestling nídìí bẹ́ẹ̀ inú Aisha dùn látara nítorí gbogbo tí ó jẹ́ kíyàwó rẹ̀ kó sàmà rẹ́rìn sáá láìsí pé kankan kọlu inú wọn kàn máa dùn sáá tọ́ba ti rí ọyọ́ kàn máa rẹ́rìn ọlọ́yẹ̀bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba ti jí báyìí yọ wà lọ́dọ̀ ẹni tí orun kàn àwọn tó rùn ọ̀kan ànábì orí pé òun ya ilé ẹnì kọ̀ọ̀kan wọn kó tó di pé ilẹ̀ sú ànábì ọ̀wá ní wọ ọ̀dọ̀ ẹnìkan ànábì ọ̀wá ní wọ ọ̀dọ̀ ẹnìkan ànábì òní wọ ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn ìyàwó rẹ̀ oyé ságẹ́sẹ̀ òrùn ọ̀kan ń bẹ̀ ọ̀bẹ̀ òrùn ò tí kàn wọ́n ń bẹ̀ ànábì òní sáláì mọ̀wọ̀ yàrá àwọn tí kò sí lọ́dọ̀ wọn ànábì ọ̀wá ní wọ yàrá ẹnìkan àti kọ́pọ̀ alẹ́ ẹnì lọ́kàn wà kankan sọ títẹ̀ wọ́n máa rẹ́ni tí wọ́n máa yí kìdì ẹ ànábi wa kó mi lẹ́tọ̀ lọ́dẹ lómi náà mo ní kí ọkà rọ̀ bó làlàáfíà rẹ yóò tún dá ọ̀rọ̀ kan lẹ̀ tó ń lu máa rẹ́ni lọ yóò tún padà ẹ tọ́jú pé bàtẹ́bí ọba sílẹ̀ wọn gan inú wọn máa ṣe kí ni inú wọn máa dùn nídìí bẹ́ẹ̀ a máa dùn wọn nù ni o wọ́n níjọ́ kan ànábi ń lọ pẹ̀lú àwọn sàhábà gbé àwọn wá lọ ìrìn àjò kan ni ànábi wa ní ẹ̀yin sàhábà ẹ̀bọ́ wájú ẹ̀bọ́ wájú kálukú wọn wá rìn síwájú gan ànábi wa ní Aisha osabi koki wọ́n fẹ́ kájọ sáré káwọ ẹni jọgbà wájú kí lànà bí fẹsẹ̀ fún tó fi ní káwọn ọmọ sáré wọ́n fẹ́ pa á lẹ́rìn ní ọyẹ ní ẹ ọsàbàkàtúhù ìyàwó Aisha ọsàwájú ànábì ó ṣe kí ni ọgbà wájú ànábì ìtumọ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn àdẹ́gbẹ̀ntì ọ̀bọ̀lá ti fẹ́ ni ọba rìn lọ lè bá wọn sọ àbá ìbí wọn wà wọ́n sì wà ń lọ orí tàbí nìkan àwọn sàábọ̀ máa rìn lọ́wọ́jú torí káwọn bá rí bí ara ìyá wa ṣe ń ṣèkì torí tèmi bá rìn ara rẹ̀ ọmọ sí kíni tóbìnrin bá rìn ara rẹ̀ ọmọ mi gbogbo tá a dáṣe lánàá yọmọ sí kíni yọmọ mi ibi tá a ti máa ń kó ẹ̀rí fún àwọn tí wọ́n kéwu ọdún mẹ́rin tí wọ́n lè kọrin àwọn Fatima Kafaya Zainabu tán ni àwọn máa kọrin ẹ̀sìn àwọn máa jó níwájú àwọn ọkùnrin nínú àwọn ẹ̀rí tá a máa kó fún ọ nìyẹn tí wọ́n ní bọ́m̀bẹ̀ẹ́ ipe ìkéwú kẹ́kẹ́ ìkéwúkẹ́ lẹ́kẹ́ àwọn afáàtọ́ kọ yín gẹ́ wọ́n fi kéwú tí wọ́n kọ yín gẹ́ fi ṣòfò ọkọ̀ yín gidi nídìí bẹ́ẹ̀ ọwọ́ di ìgbà wọn tó ń bọ̀ nígbà ní ìrìn àjò míì àníbi tí wọ́n ní jájọ sáré ìyàwó Aisha ní nígbà yẹn òun ti wá sára gbàtà àwọn wá sáré yẹn ànábì ló fi òun lẹ̀ òun wá fẹ́ máa wá dé gbàtà ń bínú ànábì ní àmọ́wùrẹ̀ bínú fàhádìí híbi tílíkà náà fi ti gbà yẹn kó fi wọn tẹ́lẹ̀ yìí náà wọn náà wò síra wọn sallallahu alayhi wa sallam ọba ti wọlé fóònù náà lọ tẹ̀sí tí tó fi wọlé wàláyà àdáwọn yẹn ń bá ọ̀pọ̀lọpọ̀ wa o kọ́dà ìdílé àwàdà ní àwọn dáhùn fatiwa yìí àwọn àfẹ́sì tọ́ba ti délé ọ̀pọ̀ fóònù gbogbo àlùmọ̀ tó kù yẹn sọ̀rọ̀ wọn dàárọ̀ kí ni mo sọ yín jẹ́ mọ́ sọ̀rọ̀ wọn di àárọ̀ àwọn náà lọ ń dá lóhùn látàárọ̀ tẹ́lẹ̀ ó tún wá wọlé salamu aleykum salamu aleykum bó o ṣe ń gbé kalẹ̀ nìmí tó ń dún bó o ṣe ń gbé kalẹ̀ nìmí tó ń dún ah, tó lẹ́rùn ah, kéwu kéwu kéwu kéwu kéwu nìyẹn kéwu wọn gbádùn dáadáa ọlọ́mọṣẹ́ tún wá sí ṣé ń gbé mọ́tò débi tàwa fáná báyìí ọlọ́run tún wá sí nídìí bẹ́ẹ̀ kéèyàn máa fàṣíkọ́lẹ̀ fáwọn ìyàwó láti máa bá wọn dọ́wọ́ kẹ́ẹ̀ lẹ́yìn náà kéèyàn máa gbọ́ àlèṣèmá ilé hadithi ha ilé ìkẹwàá nìyẹn òun náà sọmọ́ra wọn ká máa listing obìnrin rojọ́ o obìnrin rojọ́ o nínú kọ́ ọmọ wa máa gbọ́ ẹjọ́ rẹ̀ nínú rẹ̀ ó fi máa ṣe kí ni nínú ó fi máa dùn ọlọ́run sì ni wàá ṣòro hàn náà lórí wàá rò eré ayé àyè náà làwọn máa padà sí bá ẹjọ́ ń rò yẹn ọ̀rọ̀ rẹ̀ lè dàrú lọ́dọ̀ rẹ̀ kejì sùn jí sùn ọ̀rọ̀ rẹ̀ lè dàrú lọ́dọ̀ rẹ̀ tẹ́jẹ́ pé ọ̀tọ̀ ni tí ọ̀tọ̀ nǹkan míì ni ẹjá máa gbọ́ ẹjọ́ wọn àǹfààní dẹ̀ máa ń bẹ ń bẹ ní sọ rojọ́ yẹn náà ẹjá máa gbọ́ ẹ tẹ́ bá ti pè wá lérí fóun ọyá sọ̀rọ̀ sọ̀rọ̀ dáhùn dáhùn dáhùn dáhùn ah, dáhùn bó àwọn tó ń bẹ wájú rẹ tó ń bá sọ̀rọ̀ yìí ṣé o rò pé ládàá tó fẹ́ gbà ń bẹ o tó ti yàwó rẹ tó fẹ́ gbọ́rọ̀ rẹ wà á ṣèrò hùn náà bíi márùn dáadáa kìlọ̀fẹ́ kìlọ̀fẹ́ kìlọ̀fẹ́ owó pèmí pèmí pèmí padà pèmí padà ooo ò ní sọ́ọ̀bù mi ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́nkọ̀dá ìmọ̀ dùn obìnrin o ìmọ̀ dùn obìnrin kéèyàn máa wálé bọ̀rọ̀ ìmọ̀ dùn obìnrin kọ́ máa pẹ́ wọlé ìmọ̀ dùn obìnrin ẹ̀hẹ̀ lásìkò ìjọ tó nísìnyí ìjọ Sunday ìjọ tó lọ́bi iṣẹ́ ẹ̀ tó rọ̀rọ̀ sọ ẹ lè fọ̀rọ̀ sí kátó kírun àṣùbà àti bàtà àjù dídá ẹ̀sán tẹ́ sọ̀rọ̀ kẹtọ́ lọ́lẹ̀ kírun tó bá jẹ́ pé alẹ́ ni àsìkò tó bá mọ̀ pé yóò sàárọ̀ ọlọ́run táì máa gbọ́ kí ni jàmá máa gbọ́ ẹjọ́ ẹjọ́ yẹn ara ẹ̀sìn wa ni lẹ́yìn náà kọ́ ọmọ ọmọ lọ síbi tó ti máa ní tahajud kó sì máa ran létí àwẹ̀ alamisi àti mande àtàwọn àwẹ̀ sunna mi wọ́n tà anábì bá jí lóru anábì ní ayé kiri sọwọ́ ahibal hijr anábì ní gbogbo àwọn tí wọ́n wà nínú yàrá yìí ẹ bá ń jí wọn ẹ bá ń jí wọn ní kádìdé kan ṣe tahajud faruba káàsì àti fi dúníyà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọlásọ tí ń wọ̀ láyé àárín ẹtún fi láàkàrà àmọ́ òhò ní ọ̀dọ́rùn kò ní sí nǹkan kan lára ẹ̀ ìtumọ̀ ni pé ó ní dúkìá láyé tó jẹ́ ìkẹ́ àmọ́ iṣẹ́ ẹ̀sìn tí ó gbé lọ sọ́run oyé òhò lọ lọ sọ́run kò sí kankan lárẹ̀ ìtumọ̀ ni pé ìdílé ìdílé ẹsẹ̀ náfìlà kẹ́ẹ̀dájọ́ síwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni pé kí àyìnyàkó dọ̀tọ́rafa àǹbádà àtọ́yé ha gbogbo àwọn àṣìṣe rẹ̀ tí wọ́n bá ṣe máa pè sákèsí kó o sì máa yọ̀ǹda rẹ̀ láwọn abala àwọn àṣìṣe kan tó bá ní gbogbo tóbìnrin máa ń ṣe pátá ìlọ́fẹ́ máa bí òun náà lọ́fẹ́ máa bá wí lórí ẹ̀ ó dẹ̀ lẹ́jọ́ lẹ́yìn náà ẹ padà kọ̀ra yín lẹ̀ lẹ́yìn náà ẹ kórìíra ara yín òun náà kórìíra rẹ̀ a máa fi kan yíkan ni a máa ṣe kí ni jama a máa fi kan yíkan adébìnrin láyà forúkọ mọ́mìnà mọ́mìnà olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ máa bínú sí olùgbàgbọ́ òdodo lóbìnrin tọ́jẹ́ ìyàwó rẹ̀ ń kẹrí àmì ní àkólókọ̀ tó bá ṣe jẹ́ pé ń kórìíra àwọn àwa kan tó di àmì ní àkà kọ́ máa fi èyí tí ń ṣe tọ́da yẹn kọ́ máa fi yọra rẹ̀ nú kọ́ máa fi dùnra rẹ̀ nú. kí ni táà ń gbọ́ yé náà ni pé ìyàwó rẹ̀ nǹkan méjì lọ́mọdé ti lára rẹ̀ ní tí ọmọ ṣe tí ọmọ dùn mọ́ àti ní tí ọmọ ṣe tí ọmọ ṣe kí ni tí ọmọ dùn ọ́ ànábì wa ni máa fi yí tí ó da máa fi pàyí tí ó da rẹ lẹ́mí rẹ̀ sọrí advice tá ànábì fún ọ yìí òun náà ni kò máa lò tọ́wọ́ ti ní wò ní gbà àní wò ní gbà wò ní gbà ọ̀dàkóso náà nìyẹn ọ̀hún máa gba àwọn nǹkan òní gba àwọn nǹkan ni torí pé obìnrin ànábì ni alimara obìnrin kólé kọ́tì fàyín alimara ta kólé kọ́tì mi ń délà àwọ̀dì adáwọn látara ẹ̀fọn tààhà tọwọ́ ànábì ní adá wọn kan wọ́ ìwọ́ wà lọ́ọ́ fẹ́ súrètì rẹ̀ láti stakima nínú ẹgbàá wa kan ànábì ní kò lè kò lè súrètì láyé tí èkú tọ́ba lọ́ọ́ fẹ́ wá wọ̀nyí àràkìtà àtùkìmà ha tọ́ba ní wọ́n fẹ́ ọ̀fẹ́ ṣe kíni ọ̀fẹ́ súrètì ẹ̀ ń tú láìsí kíkí gbogbo ẹ̀ kó súrètì tàṣàdìtà ha inú ìgbà wà àdìsí kan ànábì ní ọ̀kan nìyẹn wọ̀kẹ́sùrù àtọ̀lá kò wá kíkà tí ń sọ òun náà ni pé ọkọ̀ lẹ̀ ó bá tún fẹ́ mi ó tún ná ó tún fẹ́ ná straight òun náà tún kán ó tún kọ́lẹ̀ ó bá tún fẹ́ mi ó tún fẹ́ ná kó straight òun náà tún kán ó tún kọ́lẹ̀ yóò wá jẹ́ pé obìnrin mẹ́rin ọmọ mẹ́rin ìyá tọ̀tọ̀ ìyá tọ̀tọ̀ anabi ní sáwọ́ sóbí ní sáyé fẹ́ra anabi ní ẹ máa sàsọ́lẹ̀ nípa àwọn obìnrin ìwọ́tọ̀jọ́kùnrin ọ máa sọ fún ọkọ àǹtí ẹ ẹ bá ń ṣe sùúrù fáǹtí mi ó ìwọ́tọ̀jẹ́ bàbá ọmọ pe ọkọ ọmọ rẹ ọsọ ọkọ ọmọ rẹ dọ̀rẹ́ rẹ ipe dákun bá ń ṣe sùúrù pẹ̀lú wàmínà o bá ń ṣe sùúrù pẹ̀lú kàfáyà o tó àwọn àwa báyìí tọ́da ti máa ń wù ní àwọn eléyìí ní máa ń pẹ́ yí o ní máa ń sún o ó ti sọ fọ́kọ àbí ọkọ náà ti mà pé tọ̀ àbáfẹ́ lọ bẹ̀kẹ́ lágùn mẹ́rin agùn láti jí ọ̀tàgùn méjì o mú ọkọ ọmọ rẹ bí ọ̀rẹ́ rẹ ẹjọ́ ọmọ wa ebi ọmọ rẹ ló fi láṣeyọrí ìsítọ́ọ̀sù ni pé ẹ máa ṣàsọ́lẹ̀ fáwọn èèyàn kan ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin kan ṣe sùúrù pẹ̀lú wọn nítorí pé adá wọn látara ta àtọwọ́ bọ́lá ṣe dá nìyẹn ọwọ́ ló yí padà fẹ́ dá tó fi lè yí padà aláwọ̀ wọ́n kó ànábì sínú àwọn àyọnu ìnáwó kan ni o tọ́jẹ́ pé àyà kan wá lérí ẹ̀ tọ́lọ̀ ní wájẹ́ pé ayé lẹ̀ bá ń fẹ́ yín ní ká ànábì ọkọ̀ yín lẹ́ o tọ́wọ́jẹ́ pé ọlọ́run ọba àlá oyé ilẹ̀ bá ń fẹ́ àtànábì àlìjáná ń lọ́rùn fún yín o wọ́n sì wá dákẹ́ wọ́n ní ọ̀dà àwọn ti fọwọ́ bá àlìjáná àwọn fayé lẹ̀ wọ́n dá bùkátà jọ síwájú àwọn kan tí wọ́n ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó ànábì mélòó kan ọlọ́wọ́n ní àṣàrò búhù nítorí lọ́kọ̀ọ́kùn náà tó ẹ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá lọ lè kọ̀yìn lẹ̀ ayò bìdí làwọn àṣìwájà ní khayran min kun yìí fún láwọn ìyàwó mi tó dáa jẹ yìí lọ. kí làwọn obìnrin ṣe tọ́lọ̀ mi sọ̀rọ̀ yìí wọ́n gbèsè obìnrin dẹ́kọ̀ yẹn jama ọlọ́wọ́n wá ní mùsùlùmí àti kọ́dà àwọn tí ń fún ànábì wọ́n jẹ́ mùsùlùmí mọ́mìnà sáyé hàtì ni sẹ́yìn bá ti ni wà bùkárà ní fún ọládélé bọ̀ ní ti fún láwọn ọmọge tọ́kọ̀ rẹpẹtẹ ọlọ́run ní sọ látòkè sẹ́mà ìpè yín fún ànábì láwọn obìnrin tó gbọ́ lọ́ngbọ́ tí wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ tí wọ́n máa ń síkì fún apọ́lọ́jì tí wọ́n máa ń sọ pé kọ́kọ́ sọ́ọ̀rì tá ibà ti tí wọ́n ń túbà tí wọ́n jẹ́ ẹlẹ́sìn lẹ́yìn náà wọ́n tún wá jẹ́ adélébọ̀ tí wọ́n mọ̀kọ́ tọ́jú wọ́n tún wá jẹ́ ọmọge ọmọ eréṣe. sáà mọ̀ fún alukó ní kọ́lí dìde àsáró búhu ìntọ́lákọ̀ kúnná ayé òbídíláwò káyìlá mi kúnná mùsùlùmá. nídìí bẹ́ẹ̀ àyà yìí ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yẹ àmọ́ àwọn ìyàwó ànábì alhamdulillah wọ́n padà wá sí dáadáa gbogbo àwọn obìnrin náà nígbà tí àwọn yẹn tí ọlọ́run sọ báwọn ìyàwó tiẹ̀ wá ń kọ́ ìyàwó afsọ ànábì padà sọ fún pé òun fẹ́ kọ́lẹ̀ ìyàwó afsọ ń ṣe ìdà lọ́wọ́ ànábì dá padà pé òun ọ̀kọ́lẹ̀ mọ́ wọ́n sì ní sọ wáàmà ni kọ̀ wáàmà ni kèésùn lóru ìsìn máa ń gbàwẹ̀ gan nígbà rẹ̀ gan yín sì nínà lólóru gan bó ṣe wá jẹ́ ábìdí gan yẹn ó tún wá ní kankan tó ṣe tánà bíbí ní ọmọ wa ṣe kíní ọmọ wa lọ ṣe ìyàwó tẹ̀ ń gbà rẹ̀ gan ṣe ìyàwó tẹ̀ ń ṣe kìyàmù lélẹ̀ gan àwọn ẹni rè síwájú ni anábì fi àdìbàṣà àwọn sàábà pé ẹ má fi kan yí ọ̀kan látara bẹ́ẹ̀ ẹ lè jèrè wọn ẹ jèrè àwọn ọmọ tó bá bí fún yín àwọn ìyàwó wa kọ́lọ́mọ́sà já jèrè wọn níparí ọ̀rọ̀ mi mélòó mọ́ka yìí jama mo ti ka méjìlá àbí ọkà méjìlá ọlọ́nifà yín kàrí tó mọ̀ hún náà fàáṣà ń tẹ̀kọ̀rọ̀ òṣè fàyẹ́jà lọ́lọ́ fi khayran kathira lóòótọ́ ẹ̀mí yín lè kọ̀ọ̀kan kan lára àwọn obìnrin o àmọ́ òun ọlọ́run ọba òun lè fi dáadáa síbẹ̀ fún yín ọlọ́run ọba ní ẹ̀mí yín ọkọ̀ àwọn nǹkan kan bẹ tẹ́mi tiẹ̀ kọ́ tẹ́mi tèmi náà kọ́ ọlọ́run ọba ní ká máa fara dà á ipò òun ó fi oore sí ibi sùúrù tá a bá ṣe kí ni tá a bá ṣe ìwọ́n tó wá níwọ̀ gbà tó níwọ̀ ṣe sùúrù tán òòrè tọ́lọ́run ọba lórí yẹn ò ní ṣe kí ni ò ní rí i ọ̀kan náà àwọn ẹni rẹ ó ní gbogbo ìmọ̀ tíyàwó rẹ̀ bá hàn ó ní máa ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ó ní ọlọ́run ọba aláwọ̀ padà fún ọ ní àwọn ọmọ làmìlaka àwọn ọmọ alálùbáríkà látara sùúrù tó ṣe lára ìyàwó rẹ̀. ẹlẹ́kẹtàlá ayò ìfàhà kọ́mọ súnmọ́ kọ́mọ ṣẹ́gínní kọ́mọ ọba aláṣepọ̀ kọ́mọ dá lóhùn tó bá ti kọ́ọ̀lù fún kínní sex kọ́mọ dá lóhùn wọ́n máa hàn lè mà torí pé a máa ń kà nínú àdìsí pé wọ́n ní obìnrin tí ọba dá ọkọ ẹ̀ lóhùn wọn láwọn mọ̀láìkọ̀ máa ṣe pèlè àdìsí lálàáfíà ìwọ tí wọ́n dáhùn gan ọlọ́run náà máa ṣe pèlè wọ̀. nítorí ọlọ́run ni wàá ṣeré hun náà bẹ́ẹ̀ni màrú ṣé màrúfù ni kọ́ ọmọ báyàwó rẹ̀ láṣepọ̀ lóṣù mẹ́fà ṣé màrúfù ni kọ́ ọmọ dọ́dọ̀ ìyàwó rẹ̀ lóṣù mẹ́wàá mo ti rí ọlọ́dún kan wípé bí òun náà lójú ìpínlẹ̀ yẹn àti last year ó ti pọ́dún kan lẹ́yìn tó ti súnmọ́ òun irú ìsìlámù wò láti ọwọ́ lọ sàdúrà sàdúrà àdúrà rẹ̀ ọgbà bóun ló ṣe wá gbà ọlọ́run kọ́ láṣẹ ọ̀tẹ̀lé òṣèlọ́ ni ẹ ẹlẹ́wàá ti súnmọ́ ìyàwó rẹ̀ ń ṣẹlọ́ ni tọ́wọ́dọ̀ mọ̀ pé ọ̀ lè súnmọ́ má kúkú kọ́ lẹ̀ kó lè fẹ́ lómi àmọ́ kó wọn fòrò wọn wọn fòrò wọn fi jẹ yín à ẹ̀ṣẹ̀ ni o Uthman ọmọ mọ̀tọ́hún báwọn ará àtàṣe ní ìwà lọ́rùn rẹ táwọn òbí rẹ tán ní ìwà lọ́rùn rẹ àwọn iṣẹ́ rẹ táwọn náà ní ìwà lọ́rùn rẹ àwọn ọmọọṣẹ́ sórí ìyàwó rẹ tó wà nílé náà òun náà ní ìwà tó fẹ́ gbà ní ọrùn rẹ máa súnmọ́ ìyàwó rẹ kò sì máa dá lóhùn. ẹlẹ́kẹrìnlá aláya ṣọ́ra sọ́raha wọ́n máa tú àṣírí ìyàwó rẹ wọ́n máa sọ láìfẹ́ rẹ fáwọn èèyàn ọ̀kan náà àwọn ẹni rẹ ó ní gbogbo yín lẹ́rù ìyàwó yín fún mi sìn ìyàwó yín ọ̀wá tọmọ kọ́bọ̀ lójú mi wọ́n àwọn ìyàwó yín ti dèyàn yẹ̀yẹ́ lójú mi. wọ́n ní àfa èyẹ yẹyẹ ni wọ́n bí wọ́n ṣe orí dàda sọ yẹn àṣàrọ̀ mọ́ wọn ẹ̀yin nìkan lè rí ìyàwó gidi fẹ́ àfáà ni ìyàwó tèmi ní ìlọ́dọ̀ yín nígbà tí mo bàṣírí ẹ̀ nígbà mo bàṣírí ìyàwó mi ó wá tóbi níwájú yín ẹ̀yin wá tú àṣírí àwọn ìyàwó yín àwọn ìyàwó yín wá dẹni yẹpẹrẹ níwájú tèmi wọ́n máa tó àṣírí ẹ̀ o kódà bẹ́ẹ̀ bá jà tẹ́ ẹ̀ bá ń rojọ́ nítorí bá ṣẹlẹ̀ ní kẹ́ nítorí ọ̀bá kan ẹ̀ mẹ́mẹ́nu bá torí ìjà padà parí bíjà bá parí ọ̀rọ̀ tẹ́tí sọ yẹn wọ́n dà gẹ́gẹ́ bí wàrà ta fún lábẹ́ màálù ni kò sẹ́nìkan tó lè dá padà mọ́ o ibi kẹwàá sọ fáwọn èèyàn tí wọ́n parí ìjà yẹn wípé ọkọ mi tí mo ní àmì ìyàwó mi tí mo ní ìyá rẹ̀ oye àbíkú ni wọ́n bí bó ṣe jòkólẹ̀ gbogbo ara rẹ̀ gbẹ́rẹ́ ni kọ́kọ́ sọ fún àwọn ẹgbẹ́ kò sí gbẹ́rẹ́ lára ẹ̀wọ̀n mọ́kànbù mọ́lẹ̀ kẹta ń sọ̀rọ̀ ni ó wọn ti kọjá bó ṣe wáyé ó lè ní máa ń jí mi lówó pẹ̀lú jẹ̀lúbàbù ni ń jà fò. Ah. ọwọ́ adéwọ́ lè lọ́wọ́ lọ́lẹ́ báwọn pé ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yẹn nípa ọ̀rọ̀ olè yẹn ìjà ló dé ni onídòwe o bó ṣe wà yẹn kò gbé wà náírà mi rí o ó lè ṣe nílò tán àwọn òtítọ́ àṣírí ẹ̀ tọ́ba tó wá parọ́ mọ́ ẹ̀sẹ̀ yẹn tó ayẹyẹ àwọn ìyàwó wa ẹlòmíràn wá ń ta yọkọ̀ wọn sọ fún pé ìyá alágbájá ọ̀yá wọ mọ́tò ń disturb mi náà kí ni gbogbo wọ́n àwọn ẹ̀yìn náà ah, kí ni tó wọ́n gbé lẹ́yìn principal jọ nìyẹn o láàrin ta ah, ọmọ ìyá ìyẹ̀wò ẹ ẹnìkan ní yẹyẹ obìnrin àbẹ ní yẹyẹ o wọn ní wọn ní àní máa tó àṣeyọ wọn lẹ́yìn náà wọn máa yọ̀ǹda rẹ̀ tó bá fẹ́ lọ lè kí ìyá àti bàbá rẹ̀ ó sì máa yọ̀ǹda rẹ̀ tó fẹ́ lọ kí àwọn ẹbí ẹ̀ tí ó ti sí fìtínà kan tí ó ba ẹ̀sìn rẹ̀ jẹ́ àtiwá rẹ̀ tó ti pé fìtínà wa ìwà àti ẹ̀lẹ́jọ lọ bàbá wa kì í ìyá wa kì í ẹ pa tẹlifíṣàn àwọn èèwò àìwò ni wọ́n bá ṣèpá ẹgbẹ́júgbò mẹ́ àmọ́ kí ìyàwó rẹ̀ wá lọ́lẹ̀ òun lọ́lẹ̀ kí àwọn ẹbí àtọ̀ rẹ̀ àwọn fámìlì kọ́ wá débẹ̀ kọ́ wá kó fáírọ̀sì wálé tọ́wọ́ tẹ̀ mọ̀ pé èmi rọ̀ balẹ̀ ẹjọ́ lọ ni màmá àmọ́ wa kì í lọ́la àwọn ọmọ àmọ́ wa bá yín ṣeré ẹjọ́ bá màmá ṣeré bá dàsùkò rẹ̀ lè kírun ẹ̀ tó padà tó bá ẹ kóra yín sínú mọ́tò àtọ̀kadà ẹ̀ mọ̀ sí kíní ẹ̀wọ̀n bọ̀ wálé ká má da gbogbo wàhálà rẹ rú àwọn obìnrin lẹ́ni wọ́n ní ẹ àbó òfin mu láyè ẹ torí àdáwò ni àwọn ẹbí rẹ àwọn ọ̀gbẹ́sì yé àwọn ọmọ gbọ̀n onímọ̀ràn tí ó máa takòtò lọ́hùn lórí àwọn ìṣòro tá a ní àbí lórí àwọn oore tọ́lọ́ ń ṣe fún wa nílùú ilé ẹbí ni wọ́n ti da tẹlòmíì rú tó bá ti mọ̀ pé àwọn àdá rẹ wọn gbàgbọ́ yé ẹ máa lọ lè kí wọn ẹ máa sokùn ẹbí pọ̀ ìbáàjẹ́ kèfèrí ni wọ́n ìbáàjẹ́ lẹ́bọ̀ ìbáàjẹ́ kìrìsẹ́ ìbáàjẹ́ zúfì ẹ máa sokùn ebi pọ̀ àmọ́ ìjọ lọ ni ẹ lọ wéré ẹ dé wéré ẹ sokùn ebi ẹ̀sìn níjẹ́ tìyàn bàjẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ẹbí ẹjẹ́ máa gba àwọn ìyàwó wa ní ìmọ̀ràn ká máa lọ lè yọjú sáwọn òbí wọn ká máa kí wọn ká máa ra nǹkan fún wọn ká máa tọ́jú wọn torí pé ọlọ́run bí ń jọ̀lẹ̀ kí á máa bó ṣe ṣe bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí o níparí ọ̀rọ̀ mi ó dà ní pé ká máa túnra ṣe ká máa ṣe kí ni jama ká máa túnra ṣe fún àwọn ìyàwó wa afa ọmọ farungbà ọmọ farungbà má farungbà wọn irun mú ni wọ́n ní kọ́ máa ṣe kíni kọ́ máa gé àti irun abíyá irun gbà wọ́n ní kò fílẹ̀ wọ́n fanu gbà ẹlòmíì lòun fẹ́ ṣẹ̀ṣọ́ fún ìyàwó òun ìwọ̀n fanu gbà àti kọ́ máa gbẹ kọ́ máa gbẹ anabi hmm. ni ahful aleha anabi ni edurungba yin lẹ ẹfẹrungba lẹ wakọsọ shawari ẹ máa gbé irun mú sẹwàárẹ̀ wọn abíyá anabi ni ẹ máa fa ẹ máa tú ẹ máa tú ẹ máa mú kó mbẹ irun abẹ ẹ máa mú kó mbẹ ọmọ wà ní tónítóní bọ́bá lọ bíṣẹ́ tó dé ọkọ̀ọ̀kọ̀ wẹ̀ kó tó bó ṣe rí bẹ́ẹ̀dì tó sáàmọ̀ wàhálà tó ṣe ń bíṣẹ́ ọmọ wákàtí mẹ́ta tó lè nínú tráfíkì ó ti rùn òórùn yẹn sì ní àdámọ́ni bóyá tọ̀bá máa pọ̀ òórùn èmi sọ fún ọ nísìnyí pé tọ́ba ti darí bíṣẹ́ ọmọ rùn ọwọ́ bó ṣe rí bẹ́ẹ̀dì ọwọ́ ní ìwọ fẹ́ jòkó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ wá ń lé mú máléjì yìí ìlọ́bi kankan àtọ́tẹ́ ah, wọ̀nyí mashallah ẹ̀yìn á ní mo wọ̀ ọ́ sí ọlọ́run náà ni mo wọ̀ ọ́ sí ọlọ́run tẹ́ bá sì pọ̀ ní mo wọ̀ ọ́ sí gbogbo yín lọ́rùn gbogbo yín mo wọ̀ ọ́ sí lọ́rùn. ṣe rí tí obìnrin bá rí ọkọ rẹ̀ ní màtótó yóò máa nífẹ̀ẹ́ yóò máa bọ̀wọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń dunnú tí wọn náà bá rí òun náà ní kíni ní màtótó àbá àbúrà bàs òun lọ́mọ tẹ̀síìlì tújù nù àwọn sàhábà àwọn kan ríjọ́ kan ti ń túnra sí ó dáadáa nígbà tí ń lòde ó lọ́wọ́ lọ́bì kan ó ní ilé náà ló ń wà wọ́n ní kí ló wá dé tó wá ṣe tó báyìí ó ní ẹ mọ̀ pé èmi èmi Abdullahi ibn Abbas ìnílá òhìnbó á ní àtàṣà yánná lémùrà àti ó wù mí kí n máa túnra sọ fún ìyàwó mi kàmá òhìnbó á ń tàtàṣà yánná lè gẹ́gẹ́ bí ṣe máa ń wù èmi náà kóun náà máa ṣe kí ni kó máa túnra ṣe ìmá túnra ṣe yẹn ó wà nínú ẹ̀sìn wa wọ́n ti yá bàkà fatahir asọ̀rẹ̀jọ́ ọmọ àmọ́ tónítóní iná láyé òun bí tàwádí wọ́n ìfẹ́ bọ́ọ̀lù mítọ́kàfẹ́rì ọlọ́run ló ní sí àwọn tẹ́bá máa ń mọ́ tónítóní àwọn tẹ́bá ọ̀rọ̀ ńkọ́ ọlọ́run kò lè ra wọn. àsìwákú oye kámọ ọ̀nà pákó mọ̀tẹ́jọ́ tó lè rọ́ọ̀bù ní máa jọ́lọ́wọ́n ọba ọ̀làwọn nífẹ̀ẹ́ yẹn ìyàwó rẹ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ fẹ́ gbẹ́nu sí ìyàwó ẹlòmíì aṣọ aṣọ ọmọ báńsì tẹ̀lé lẹ́yìn báyìí yóò wọṣọ ọrùn jáde òní lọ abánikílódé àní ẹ̀ jọ́mẹ́lò lálùláyé jọ́mẹ́lò lálùláyé sàárè sàárè sàárè náà lòpin rẹ̀ àní nínú súnà wọ́n lálẹ́ mi mọ wọn sọ́tọ́ dáa wọ́n ní máa fọṣọ yín mọ́ mọ́ ẹ̀sìn ni ẹjẹ́ àṣe èyí tá a rí nu Kùránì ẹ̀ má jẹ́ àṣe ẹ̀sìn tá a rí nu Kùránì ìwọ̀ tí ń fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ òun náà ni àlàádìí bẹ́ẹ̀ náà ha wọ̀ bẹ́ẹ̀ náà dọ̀rọ̀ ti ha tọ́wọ́lọ́ bá ní kò níyàwó ju ẹyọ kan lọ máa ṣe déédéé lọ́dọ̀ ẹnìkíní máa ṣe déédéé lọ́dọ̀ ẹnìkejì tí máa pé mẹ́ta máa ṣe déédéé láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí máa pé mẹ́rin máa ṣe déédéé láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ànábì ní èyíkéyìí ọkùnrin máa ń kánà làwọn zawjata ó níyàwó méjì fàmálà ilà ìdáhùnmá wọ́n wá fi síbi ká tó yọ paralyze ẹ eh, ọlọ́run ọyẹ yẹ láàrin gbogbo ayé yọ sẹ̀ wá wọná ọlọ́run kan fìyẹ́ fi dójú ti lásán ni yọ sẹ̀ wá wọná tọ́lá ti mọ̀ pé ọ̀lágbára ìyàwó méjì ẹ àjòkó lé ẹyọ kan yẹn jẹ́jẹ́ torí wọn sọ fún ọpọ́ràn yẹn ni o wọ́n ní ìgbàláyé wà fún ọtọ́ bá ní díẹ̀ ẹlòmíì ò ní díẹ̀ bọ́ọ̀bá ti lówó ò ní díẹ̀ bọ́ọ̀bá ti níṣẹ́ ò ní díẹ̀ bọ́ọ̀bá ti ní àlàáfíà ìbánilò ò ní díẹ̀ bọ́ọ̀bá ti ní sùúrù ò ní díẹ̀ tọ́wọ́ sì ní déédéé tọ́wọ́ sì déédéé déédéé o déédéé aṣọ lẹ́yìn náà déédéé oúnjẹ déédéé nǹkan tí wọ́n máa mu lẹ́yìn náà déédéé ibi wọ́n máa sùn àti déédéé ìmọ̀pin oorun ìmọ̀sẹ́kínní ìmọ̀pin oorun ṣe rí ìfẹ́ àti agbára tá a fi lásìpọ̀ ọ̀ lágbára yẹn ọlọ́wọ́n bá aláà ní máa ń fún yàn lágbára yẹn òbẹ̀ lọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jà àtàrà àwọn ìyàwó wa wọná o kọ́lọ́mọ́jà àtàrà àwọn ìyàwó wa wọ jahannam ọlọ́wọ́n bá aláà kọ́ fún wa ní sùúrù kó fún wa ní ìmà kó fún wa ní àpọn kó fún wa ní agbára ọlọ́run fún wa ní àlékún àrísìkí àtàláfẹ́ ara táàfin tọ́jú wọn kọ́lọ́run wà láàkóso wa ní irinṣẹ́ ìdùnnú fún wọn gbogbo àwa tí a ti ṣe mistake kọ́lọ́run fẹ́rí jìn wá gbogbo àwa tí a ti fẹ́yàwó gbogbo àtàbà fẹ́yàwó dáadáa tọ́lọ̀ ní a máa ṣe kọ́lọ́mọ́sà jẹ́ àrí ṣe abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìta ti ṣe síwájú kọ́lọ́mọ́sà ìgbà fún wa kọ́lọ́run wà láàkójí kábàrà wa dé inú àlìjánná kọ́lọ́run wà láàkóso wa lọ́mọ àlìjánná kọ́mọ́sì wa lọ́mọ aná subhanakallahumma wa bihamdika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 إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ